Allah ọbẹ wa ká máa dáko fóun kọbẹ wa kí ká máa bóun polówó ọjà kò sì rán wa ń sẹ bí kí ká máa bóun mójútó nǹkan kan nǹkan tó fi pa wá láti ojú pé ẹjọ́ sìn fún Allah Ọlọ́run nìkan lọ ìwọ wa lọ wá wọ Ọlọ́run nínú eléyìí lórí pé gbogbo nǹkan gbogbo nǹkan ìwọ lọ lábọra rẹ lọ́rùn nǹkan kan tó lù wá lábọ Ọlọ́run ní ìjọsìn táwọn amójútó bó ti ṣe tọ́ táwọn amójútó bó ti ṣe yẹ Olúwa ni. àpáyín láṣẹ pẹ̀lú nkankan àfi pẹ̀lú kíkẹ́ ẹ máa jọ́sìn fún ọlọ kì í wá ṣe ìjọ́sìn tí ò nítumọ̀ mukhlisina lahu ddin kẹ́ ẹ máa ṣàfọ̀mẹ́sìn yìí fún Allah ẹ gbọ́dọ̀ fi nǹkankan sorogún pẹ̀lú ẹ nínú ìjọ́sìn ẹ ṣàfọ̀mọ́ àjọsìn yín fún ọlọ, ẹ dá lóru papọ̀ mọ́sápà ó ń pe ó tún wá ń pe ni ọ ó ń pe o tún pa nabi muhammad sallallahu alayhi wa sallam káfíìrì ni ọ o ń pè allah o tún wá ń pè kíní kan Yemọja káfíìrì ni ọ bákan náà o ń pè allah o tún pè kíní kan òòṣà pópó káfíìrì ni ọ o ń pè allah o tún bọ Ọ̀ṣun Òṣogbo káfíìrì ni ọ o ń allah o bá wọn bókè ìbàdàn káfíìrì ni ọ o ń allah o bá wọn bọ alágẹmà káfíìrì ni ọ torí ẹ kó jẹ kó yí ọ islam. kò sí àǹdalóru papọ̀ mọ́sápà nínú ẹ̀ ọwọ́ rẹ̀ ó funfun nẹ́nẹ́ kò ní í sí pàǹtí jàǹkáwò tàbí dọ̀tí nínú ẹ̀ tó ní í ṣe pẹ̀lẹ́bọ. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma kì í fẹ́nìkan tó bá fi lè ṣẹbọ sí tó wá kú lórí ìṣẹbọ tó ní foríjì ọ̀ àmọ́ ṣẹ̀ tó Allah ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ kápẹ́ yẹn kú lórí pé yẹn ṣe ẹ̀ṣẹ̀ tí ò tẹ́bọ Olúwa lè ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹni tó ṣerú ẹ̀ṣẹ̀ tí ò túbá torí ẹ̀ a gbọ́dọ̀ ya zakati ya sọ̀lá torí ẹ̀ ní Abubakar radiyallahu anhu ló ṣe sọ wípé az-zakatu shaqiqatu sọ̀lá az-zakatu shaqiqatu sọ̀lá zakatu tẹ́rí yẹn ọmọ ẹ̀yà sọ̀lá tì ìyá wọn kan náà bàbá wọn kan náà kò sí nítorí gbọ́dọ̀ yà wọn àníbọyà ti lówó à ń yọ àbá lówó à ń yọ àbá àti ẹ lówó rárá a gbọ́dọ̀ zakat àti sọlẹ káma para wa ẹ̀sìn Islam òní zakat wa zakat oríṣiríṣi ni owó tá à ń ti yọ zakat àwọn àdájọ́ tó sì rọ ma wọn pọ̀ jọjọ ntí máa sọ ní di ẹni tí zakati di ọ̀ranyàn lé lórí òfin ṣẹ̀rí àti ṣe àlàkalẹ̀ rẹ̀ gbogbo àwọn eléyìí òǹkọ́ ni wọ́n gbà lérò láti ṣàlàyé nínú tírà yìí ẹni tó bá fẹ́ mọ àwọn àdájọ́ tọrọ mọ́zàká àti inú rú owó wo láti máa yọ zakat èló lèyìn sì ní tí ó fi yọ zakat èló lọ́wọ́ ayọ nínú iye tó ní fún zakat àwọn tani àti tani lófin ṣẹ̀ríà ní kó fún zaka ìgbà wo gan ni ṣẹ̀ríà ní kó yọ zaka ìgbà wo ni ọjọ́ ọ̀ràn yẹn lórí ẹ gbogbo eléyìí ó wá lọ sínú àwọn tíra fiqh inú tíra fiqh òun là á ti máa rí gbogbo eléyìí ṣùgbọ́n eléyìí wọ́n ń bá wa sọ̀rọ̀ nípa pé ìwà wọ̀ ọ̀dà báwo la ṣe tún wà wá sí ìṣesí wo wúlò a sì jẹ́ mùsùlùmí báwo la ṣe tún kókó ní títírà ìdálé lórí nu wọ́n ti ṣàlàyé fún wa bá ṣe tún àwa ṣe níbi sọ̀lá wọ́n wá fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn kùdìẹ̀kùdìẹ̀ eléyìí tí máa bá ìwà wa táwọn àwa wa tí ò fi dá tí ò fi sún wa níbi ọ̀rọ̀ nípa zaka ní tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa níbi nu torí ẹ̀ májẹ̀mú zaka òun náà ní pé ẹnikẹ́ni tó bá ní oríṣi owó kan tí zakati wọbẹ̀ tó bá dìgbà tí ọyọ zakati inú irú owó kan tí ṣẹ̀ríà sọ pé a máa yọ zakati nù rẹ̀ hàn òun náà ló fà láìní wúrà àti fàdákà ọ̀nbẹ́ni owó tá a máa yọ zakati rẹ̀ wúrà àti fàdákà òun náà lọ padà di àwọn owó pépà tá à ń ná láyé lónìí náírà and kobo dollars àtàwọn pence riyalat àti halalat rubi yen euro pound sterling àtiwọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tó wà láyé rand franc sefa gbogbo àwọn pépà tá à ń ná lónìí ń ló ti gba ìdájọ́ wúrà àti fàdákà tí ẹni tó ní wúrà àti fàdákà ó bá yọ zakati rẹ̀ wúrà náà ló fàdákà náà ló gold tó ní ló silver tó ní ló yọ kí sèkú àwọn àwọn ọkẹ ẹ ẹ aláìní yìí ní gbé adúrú góòlù yìí fún àní nǹkan tó yọ ọ̀nù ṣebí ń tó lù wá fún ọ̀nù ń tó yọ fún náà fàdákà palabapalaba yìí nígbélé lọ́wọ́ náà lọ́yọ̀ náírà ló ní náírà náà lọ́yọ̀ yẹ́sì pé àwọn ẹdúró bàbá kọ́ wa lọ́ọ́ bá ara jéró ọwọ́ agbé jéró ló ń lọ́wọ́ jéró ló dínkù ní ẹ̀jẹ̀ rẹ̀ owó náà ló kò fún. bẹ́ẹ̀ náà ni àgbẹ̀ oní nǹkan ọ̀sìn a pé nínú nǹkan ọ̀sìn a máa yọ zakati ràkúnmí màálù àtàgùtàn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa yọ zakati wọn ràkúnmí a máa yọ zakati rẹ̀ àmọ́ ò ní yé fi àgùtàn fi yọ zakati ràkúnmí títí tí ó fi pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n eléyìí ṣẹ̀rí àṣẹ àyọkúrò rẹ̀ torí tó bá ti ní ràkúnmí márùn àgùtàn kan ti di ọ̀ràn àyàn zakati rẹ̀ tí è pé mẹ́wàá tó bá ti pé mẹ́wàá ó ti dàgùtàn méjì títí tí è pé mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti wá pé mẹ́ẹ̀ẹ́dógún ó ti làgùtàn mẹ́ta títí tí èpogun tó bá ti pógún ó ti làgùtàn mẹ́rin títí tí èpé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá ti pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó di ràkúnmí kan síbẹ̀ yìí náà mọ̀ pé giriwo giriwo ràkúnmí ọkọjá fìyàgbọ̀n fìyàgbọ̀n màlúù ìsìláàmù ẹ̀sìn tó ṣe kókó àánú sínú jọ tó bá yẹ pé wọn bọ bá ti ní ràkúnmí márùn wọn ni ọyọ ẹyọ kan à ẹ rí wọn ní kọ ọyọ àgùntàn kan wọn ń sá báwo wá ni tó bá ní ràkúnmí kan o nínú ràkúnmí márùn wọn ni ọ ẹ dákun o ẹ dákun o ẹ dákun kìnnì Islam wa ni ẹyọ àgùntàn ẹyọ kan ó ní yẹ yọ àgùntàn kọ̀ọ̀kan fún márùn márùn márùn tí èpo gun àgùntàn mẹ́rin tó bá ti wá pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ràkúnmí kan màálù ẹ̀wẹ̀wẹ̀ ò ní yọ zakati rẹ̀ títí tí èpọ gbọ̀n ọgbọ̀n màálù agbobi tó bá wà kì í sagbo màálù kékeré ìgbà náà ló tó yọ ẹyọ kan ẹyọ kan nínú ọgbọ̀n màálù àwa wí tán oníwọ̀ gbọ́n wọ́n bí ọ́n lé ọgbọ́n wọ́n tọ́ lóde ìmàràn ọ̀hà di pé ó kùjọ márùn tọdún kan yípo lórí màálù rẹ̀ tó pọ́gbọ̀n àfa ó ti pọ́gbọ̀n látọdún tó kọjá o. ìgbà tí ọdún kan yẹ pé méjì tún bímọ ó di méjìlélọ́gbọ̀n ìwà ń márùn tó yẹ yọ zakati màlúù kan nínú méjìlélọ́gbọ̀n ló bá ta bá yọ márùn nínú méjìlélọ́gbọ̀n kí ló kù mẹ́tàdínlọ́gbọ̀n yóò pé ẹ má bínú pé má nì gbìyànjú máa dọ́gbọ́n òfò ó rí irú òfò kótó di mi yípo Allah lè jẹ́ kí màálù mẹ́wọ̀ kú sọ̀rọ̀ pé wọ́n dọ́gbọ́n ni so màálù ọba máa dínkù kàkà kọ́ máa lékún sí ọba máa pẹ̀dín kàkà ẹ àdúrà wo la lè máa ṣe àwọn sọ pé ẹ dákun burúkú wo la gbọ́dọ̀ pati hmm, torí pọ́gbọ́n burúkú tó ń dáhùn ẹni ń kó bọ́ tó bá jẹ́ la bá abo rẹ̀ tọ́já gùtàn ó náà wọbẹ̀ ewúrẹ́ wọbẹ̀ akọ rẹ̀ tọ́jú orúkọ wọbẹ̀ gbogbo àmì sọ̀rọ̀ gbogbo ẹ̀ àgùtàn ní jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà lédè Yorùbá wa náà àgùtàn gbogbo ẹ̀ so àwọn eléyìí tó bá ní wọn tán bá tó pógójì ní zakati tó wọ̀ tó bá wá ní àgùtàn ogójì àgùtàn kan lọ́yọ̀ọ́ yẹ́sẹ̀ pọ́ wa lọ mú owó kan tí ò tówó Ah, ah, àgùntàn tí wọ́n ti wá lọ ẹ̀yin aláìní ẹ ságbà ntì wọn ò ní ságbà o ó fún wa ní àgùntàn ni ẹ wá wo àánú olúwa ó ní náà lọ́ọ́ máa yọ ẹyọkan ẹyọkan ẹyọkan títí tí ó fi pé ọgọ́fà ọgọ́rùn-ún ó lé ogún àánú olúwa pọ̀ ẹyọkan ẹyọkan báyìí lọ́yọ̀ tó bá wá ti di mọ́kànlélọ́gọ́fà ọyọ méjì. nínú mọ́kànlélọ́gọ́fà ọ̀yọ́ méjì àánú olúwa pọ̀ má yìí pọ̀ ń dọ́gbọ́n o èyí dọ́gbọ́n fún Allah kò ṣòro fún Allah láti pé kí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àgùntàn kó kúlẹ̀ kan náà àmọ́ máa yọ zakat owó rẹ̀ ọmọ lékún sí yọ ọmọ pọ̀ sí yọ ọmọ pọ̀ sí yọ ọmọ rẹ̀ sí torí ẹ̀ a ti rí gbọ́ àwọn ẹni tí ń ṣe màálù. àsìkò ìgbà tó yẹ kó wọn yọ zakati màálù wọn màálù márùn ńlọ yẹ kó wọn yọ wọn wá ní àwọn máa wo iye tí màálù márùn lè jẹ àwọn máa ń pín fáwọn aláìní kìí ṣe zakati tó wọn ni ẹ nù màálù márùn irú ètí sẹ̀rí asọpẹ́ yọ iná lẹ́fà jáde nísìn tí màálù bá jọ gbọ̀n sẹ̀rí asọpẹ́ ẹ yọ màálù aláwẹ̀ lẹ́yìn èwo la láwẹ̀ lẹ́yìn ó ń lè tó ṣe pé kò ì tí ì yé máa tẹ̀lé ìyá rẹ̀ ó ti pọ́dún kan ó ti lé àmọ́ ẹ̀yìn ìyá rẹ̀ náà lẹ́rìí gbogbo gbà màálù ló fà jáde ló fa àwọn aláìní tí màálù rẹ̀ bá ti wá pógójì ṣẹ̀rí àsọpọ̀ yọ mùsínà mùsínà òun náà ni màálù eléyìí tó ti pọ́dún méjì lé màálù tó ti pọ́dún méjì lé òun fà yọ ọ̀rọ̀ pé ẹn tá a bá wo màálù yìí rálé ẹ̀dàpọ̀ ẹ̀ fún wọn màálù àwọn òní máa tà sáwọn láwọn fẹ́ tà ní kí lọ́kàn kò bá jẹ́ pé wọ́n lè tarú rẹ̀ ní igba ẹgbẹ̀rún náírà kí aláìní tó fún kọ́lọ̀ ta ní àádójì ẹgbẹ̀rún náírà pé ah, wọ́n kẹta ń takùtà kí lọ́kàn kí lọ́kàn wọ́n ṣebí tó lúwa ní kò yọ ni wọ́n ti yọ kò fẹ́ kàn torí ẹ̀ owó tẹ ẹ ní gangan tí zakat wọ̀ lẹ́ẹ̀tì yọ zakat kìí ṣe pé wo òdiwọ̀n eŋti owó nǹkan lè jẹ́ ẹ wàá kówó fáláìní kò sẹ́ni tó bẹ̀yìn lélẹ́yìn torí pé ẹni tí òun wò pé iye yun lẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti yọ iye yun kò burú àwọn ń wò pé tí aláìní ó fi tètè gbọ́ bùkátà ó ń lówó ẹ má wùlẹ̀ já máa da wọn láàmú kó ajẹ́ pàgbàdo lákò fún wa ìrẹsì lákò fún wa ẹ ọkà bàbà lákò fún wa ẹjẹ awoye tó lè jẹ kákan owó fún wa àwọn fẹ́ náwó ni rárá o ṣẹ̀ríà kìí ṣe bùkátà lásán ló níbi zakat ṣẹ̀ríà kìí ṣe pàfẹ́ gbọ́ bùkátà aláìní nìkan ló níbi zakat. ó tún wo nǹkan míì eléyìí tí wò ó irú ẹ náà ni zakatul fitr èyí tá a yọ lọ́jọ́ ọdún ìtúnu Ramadan àwọn ẹlòmíì rò yí pé ọwọ́ gbà kàn fẹ́ gbọ́ bùkátà aláìní òun náà ni ṣẹ̀rí àwò rárárárá nǹkan méjì ni ṣẹ̀rí àwò ọgbà àlàyé rẹ̀ gbogbo nǹkan tí àbá ṣe lọ́rùn àyàn oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ òun náà ni pé ṣẹ̀ríà ṣe lọ́ranyàn nítorí pé ìjọsìn ni ní ìjọsìn pọ́nbélé tí ò ní nǹkan míì nínú gẹ́gẹ́ bí àpèjúwe oko tí wọ́n ní ká sọ ní Mínà falálàjì ètò wọn sọ lọ́jọ́ ọdún ìjọ kejì ọdún àti ìjọ kẹta ọdún ẹni tó bá dúró di ìjọ kẹrin ọdún ẹ dákun kí ni ìtumọ̀ tó wà fókò tá à ń sọ yìí tó yàtọ̀ sí ìjọsìn lásán ẹ rò dáadáa kẹmu wa tábàání àṣetọ́ni là ń sọ lóko sáṣetọ́ni ló gírí o tí ó fi wá jẹ́ pé ńgbà tó débẹ̀ tìbínú tìbínú ló fi ń sọ wọ́n á nírú òkò kéékèèké yìí iná ní kẹ́ sọ́ńbẹ̀ tí wọ́n fi wá lọ wá àwọn òkúta ńláńlá wọ́n ń bọ́ sọ̀rọ̀ pé à òkúta ńlá kọ́ ni wọ́n ní ká sọ ọ́ ní à ṣé ọmọ ìyá yín láṣetọ́ ni ṣé kí n fọ́ ṣetọ́ ni lórí só burú ni torí pé wọn mọ túmọ̀ rẹ̀ wípé ìjọsìn ni ìjọsìn lásán ni wọ́n ṣé bí wọ́n ṣe ní kó ṣe tó o bá ti ṣe bá ti ṣe ní kó ṣe khalas torí ẹ̀ ń ló ṣe jẹ́ pé irú ọ̀ràn àyàn yìí nínú ṣẹ̀ríà ń tá àgbàlérò pẹ̀lú rẹ̀ ojú ìjọsìn lọ ìjọsìn lásán ń la àgbàlérò pẹ̀lú ẹ̀ torí pé olúwa fẹ́ mọ̀ ǹjẹ́ aláníyì ṣé ẹrú tí ó fara ṣèjọsìn fọlúwa ni. ṣé ẹrú tí ó gbà ni àbẹ́rú tó ṣe pé yóò takú wọn lé pé ńgbà tí n ti mà túmọ̀ rẹ̀ èmi ò lé lọ basiko jẹ́ ṣé àmọ́ pẹ̀lú rẹ wà ẹnìkan bí ẹjọ́ sà kí ni tá sọ àní àmẹ́sẹ̀ ní ah, ni o ok kí ni túmọ̀ tí fi jẹ́ ká méjì mẹ́sẹ̀ ní ni o ìjọsìn o kí ló dé asr. ìṣá tó fi járaka mẹ́rin mẹ́rin tí magrib járaka mẹ́ta àníbẹ́sẹ̀ ní ká ṣe nù pé à nígbà tó ti jẹ́ pé ẹ̀ mọ́kíó débi pé ẹ lè mú mi gbà ìdí tí àwọn sọ láti fi yàtọ̀ síra wọn ló ń kà ẹ jẹ́ kó rẹ̀ bẹ́ẹ̀ làwọn alágbárí rọ o bẹ́ẹ̀ náà máa ń ṣe yóò nígbà tẹ́ ẹ̀ ti lè ṣàlàyé ìdí abájọ tó fi jẹ́ bẹ́ẹ̀ òun sì jẹ́ ẹni tó ṣe wípé làákàyè tòun ń ṣiṣẹ́ bí ọwọ́ aago ni tí wọn ò bá ti mọ ọ̀nà tí wọ́n gbà mọ́ ń gbà wípé ìdí tí nǹkan fi rí báyìí ni ẹ má ka nǹkan kan nínú ẹni tí ó fi ṣiṣẹ́ ìdí tẹ́ fi rí tọ́pọ̀lọpọ̀ yapa sẹ́sìn nù ẹlòmíràn tún bí i pé kí ló dé tí wọ́n ní ká máa kí ó sókè lásùbà kí ló dé tí wọ́n ní ká kí ó sókè ní mọ́gìrìbà àti ìṣá tí wọ́n ní ká máa ké jẹ́jẹ́ lọ́sàn kí ló dé àwọn ọmọ bí wọ́n ṣe ní ká nù o àbí òye wa tó wàláhì àmà bólúwa ṣe ní ká ṣe nù àwa sì ní sami'na wa ata'na agbọ́ àsìtẹ̀lé ẹ dákun ńgbà tí àtọ̀ jáde nídìí òun ẹ ní gbogbo ara lò wọ́n wẹ̀ kí ló dé ṣé bíbi tí nǹkan ti jáde ló kí n fọ̀ fàkọ́t kí kálukú ó sì sinmi a ní wàláhì ọ̀wẹ́ o kí ló dé kí á ní tó sára yòókù tí mo fi gbọ́dọ̀ wẹ̀ wàláì bó ṣe ṣẹlẹ̀ dùn ṣẹ̀rí àánú wọn ní ká ṣe bẹ́ẹ̀ àwa sì ń ṣe kí ni à ń ṣe bẹ́ẹ̀. tọ nǹkan gbà lérò pẹ̀lú rẹ̀ òní wọ́n fẹ́ mọ báwo ló ṣèjọsìn sọ gbà fún Allah àbọ̀ ọmọ gbé ọpọlọ rẹ tí ò lóṣù tí ó tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n ọmọ pé tí ọba ti yí ọ kọfọ múra rẹ̀ torí di eléyìí òfin ṣẹlẹ àbó ṣe rí nu àwọn nǹkan kan wà tó yẹ pé ìjọsìn kí ló dé tá à ń tá ń lọ láàrin sọfà àti márùwà ó lásìkò wọn pípa á máa bá sìkò já máa lọ á máa bọ what is all this àníbẹ̀sẹ̀ ní ká ṣe nù alágbárí irọ́ olódò torí ẹlòmíì ní kí á là ń lọ sí mẹ́kà ganan rí tó bá pa pàtà ni àpáta wà ń lu àṣà tó bá jẹ́ pómi ìṣẹ̀lẹ̀ ru ni àwa náà ní sáà. tó bá jẹ́ pé lé olórígun mẹ́rin náà náà lè kọ àmọ́kà wọn ni ká lọ Mr Man kò síbi tó fẹ́ lọ láyé tó lè jọ Mẹ́kà Mẹ́kà Mẹ́kà ibi méjì tí ń jẹ Mẹ́kà ò sí láyé tó bá ti lọ Mẹ́kà aláàjì kọ̀ jìhálà ni nítorí pé ò sí hajj hajj àfi kéèyàn ara jọ́sìn tẹ́nìkan bá yanu gbàgà tòní kí là ń lọ sí mẹ́kà ẹ ti mọ̀ pálágbárí rọ́ọ̀nù olódo tí ọ̀dà nǹkan kan mọ̀. ẹ dákun ṣé a lè kọjú sí ẹ̀yìn kíbílà ká ṣe sọ̀láàtì ní kí ló burú mbẹ́. a sọ pé a lè ṣe bẹ́ẹ̀ bí ìjọsìn ṣe wí nù pé a gbọ́dọ̀ kọjú sí alqibla so gbogbo nǹkan ìjàngbà pẹ̀lú rẹ ni ìjọsìn pọ́nbélé àwa fẹ́ tàtàrà rẹ̀ máa báwo ni wọ́n ṣe jẹ́rùsìn folúwa ẹlẹ́dàá wa kìí ṣe gbogbo nǹkan lọ́pọlọ máa mà o kìí ṣe gbogbo nǹkan lọ́pọlọ máa mà ọpọlọ ó ní òdiwọ̀n abi tó lè ṣe fùrù kọ́kọ́ dé ntọpọlọ kìí mà ọ̀pọ̀ ọpọlọ tí ò dára rẹ̀ mà kí ni kọ́lọ̀ ọpọlọ wa àwa tá a lọ́pọlọ ẹ dákun ẹ sọ tí ń fún mi ẹ̀mí wa ń bọ̀ lọ́wọ́ sọ́pọlọ wa ò tí ì mà ń bọ̀ lọ́wọ́. ṣé ikùn wa lẹ̀mí wà ni àbí lórí wa ṣé ẹ̀jẹ̀ ara wa lẹ̀mí wa ni àbí báwo torí àwọn ẹranko wà tí ọ̀lẹ́jẹ̀ lára wọ́n sì ń sẹ̀mí sáwàlálá <laughs> subhanallah tó eléyìí túmọ̀ sí wípé kì í sí gbogbo nǹkan lọ́pọlọ mọ̀ ó ní òdiwọ̀n abi tó lè màdé nǹkan oríṣìí kejì òun náà làwọn àjọsìn eléyìí tó ṣe wípé ṣẹ̀ríà ní ọ̀ràn àyàn ní kẹ́ẹ́sẹ́ àmọ́ kìí ṣèjọ́sìn ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ọ̀ràn àyàn ni ọgbọ́dọ̀ ṣe tó bá ṣe Allah ó bi ọ́ léèrè àmọ́ kìí ṣèjọ́sìn ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ lápèjúwe ọjà èèyàn lówó kí ni ṣẹ̀ríà wí san gbèsè san gbèsè túláàsì ní kò san gbèsè tó o bá san gbèsè rẹ̀ láyé ó san eléyìí ò ní pẹ̀lú kọ́ tọ́ba fẹ́ san gbèsè ya rọ́bì mọ <laughs> ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ rẹ ti ọ ọ kọ̀ọ̀kan mẹ́rin tèmi. ní wo agbọn pé lọ fẹ́ni tó jẹ lówó ni àbófin ráyàn ọ̀nà yóò wù ọgbà sán ẹ̀. ṣẹ̀ríà ò ní sọ pé so kówó fún látọwọ́dọ́wọ́ ni àbí o transfer ọ̀bá transfer ọ̀bá fún lọ́wọ́sọ́wọ́ ẹ̀yin lẹ́mà sọ sáti sanwó ẹ̀ so eléyìí ń tágbà lérò pẹ̀lú ẹ̀ ó yé kálukú wa ó yé kálukú wa bẹ́ẹ̀ náà ni ẹnìkan ọjà nǹkan gbàmọ́ lọ à ń lọ láàrin ìjà ọkọ̀ jagba ní lọ́bá túlẹ̀ bó ṣe túlẹ̀ ṣẹ̀ríà kò sọ wípé ìjọsìn ńlá gbàlérò pẹ̀lú kọ́ dá padà sáti dá nǹkan ní nǹkan padà tá a bá ra mú tá gbà lọ́dọ̀ rẹ̀ ó tó náà lọ́ba sọ ó ti parí. sẹ́wọ̀n kọ́ ma lé èèyàn lọ tó bá rí pé káì àwọn èèyàn yóò mú mi o ń tẹ́ ń lé mi sítorí rẹ nu àwọ̀ wa pé kò tó ọba yìí jẹ́ ni ó yẹ jìyà torí àná ṣẹ̀rí àná sọ pé kò ní lọ lásán ó yẹ kó jìyà nítorí káwùjọ lè bá a ṣe gbé so gbogbo rú àwọn nǹkan wọ̀nyẹn ń ta àgbàlérò pẹ̀lú rẹ̀ ní pé ń tọ́ bá làákà ìmú tó yé wa ẹ yàgbẹ́ ẹtọ eléyìí kìí ṣèjọsìn náà gbà lérò pẹ̀lú kíkọ tábà ṣẹ̀rí àní tábà torí pé yíyé wọn náà ọmọ gbégbé ká tára rẹ ọmọ wa rùn òní ṣe súnmá òní lè súnmá àwọn èèyàn bákan náà fọ ẹnu rẹ tẹnu rẹ máa ń rùn sáwọn èèyàn ó lè bọ síwọn náà kásọ ọmọ máa dọ̀tí mọ́ ọlọ́rùn gbálẹ̀ yàrá rẹ kínú ilé rẹ ọmọ dọ̀tí gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yé gbogbo wa ìdí tá à ń fi ń ṣe ni oríṣi kẹta òun náà nìkan tó ṣe pé a gbà lérò pẹ̀lú rẹ̀ pé ìjọsìn ni ìtumọ̀ tá a sì tún gbọ́ yé wà ń bẹ̀ ìjọsìn ni ó sì tún ní í ṣe pẹ̀lú tó yé wa. irú àwọn wọ̀nyí báyìí ni azaka torí ẹ̀ tí wọ́n bá ní ẹni tá a pẹ̀lú zaka ẹni tó yé wa nìkan ni pa afẹ́ fún aláìní láti mú kúò lóko àìní àbó kéré jù láti mú kúò lóko yà kí àti ń jẹ ó lè bá a gbọ̀nù lọ́wọ́ àsìkò kèésò nìkan la gbà lérò ìjọsìn tún wà ń bẹ̀. torí àwọn sọ pé kìí ṣe gbogbo owó ló fi yọ kìí ṣe gbogbo owó ni wọ́n ti máa yọ zakat ó nírú àwọn owó tí wọ́n fi máa yọ zakat tó yìí bá yọ wa. wọ́n ní gbogbo ẹni tí máa yọ zaka tó jẹ́ pé àfojúsùn rẹ̀ òun náà nípa ọ̀fẹ́ tàtàrà rẹ̀ rí àlìjánnà wọ̀ iṣẹ́ ń bẹ wájú rẹ̀ o alákọ̀ọ́kọ́ ọ̀sẹ́ òun náà ní ọmọ yìí pé. nǹkan tí a gbà lérò pẹ̀lú zakat nǹkan ẹyọ mẹ́ta o alákọ̀ọ́kọ́ a dán ẹni tí ń janú sọ mo nífẹ̀ẹ́ olúwa a dán o ẹ rí i pé gbogbo wa ní ìsìn a máa sọ pé a fẹ́ràn Allah a máa sọ pé a fẹ́ràn wa Muhammad sallallahu alayhi wa sallam. a máa sọ pé a nífẹ̀ẹ́ sí Islam àdánwò dé bàbá olówó wọn ni ẹ yọ zakat owó bàbá olówó yìí zakat tí ó yọ ń bẹ ó jẹ́ fifty million fifty million yìí tí wọ́n bá kó èèyàn ẹgbẹ̀rún mẹ́wàá jọ láwùjọ tí bàbá olówó yẹn ń gbé ẹ rí i pé àwọn èèyàn ẹgbẹ̀rún mẹ́wàá a lè má rẹ nìkan nínú àwọn èèyàn ten thousand tó ní fifty million ṣùgbọ́n gbogbo wọn wà alhamdulillah àṣírí wọn ń bò níwọ̀nba ṣùgbọ́n ìwọ èyí tí wọ́n ní kó yọ jáde fáwọn ẹni tó ní tí Allah ní kó fún ńlọ́jẹ́ fifty million wọ́n mọ̀ wá wò pé ẹ dákun ìṣirò ń ẹ̀ sí sí ni àbí bó ṣe ẹkọ́ bó ṣe ẹkọ́ jẹ́ náà nu bàbá fifty million ní one over forty ṣe mọ̀ pé tí Allah fún tí fi ń yọ 50 million yìí ah odo tí ó tẹ̀lé nọ́mbà wọn pọ̀ wọ́n wá ní ó ti pọ̀ jù ti pọ̀ jù no no no no no ṣé ẹ tún lọ tún tíra yẹ̀wò <laughs> kò sí ọgbẹ́ tá a lè dá sí kò sọ́gbọ́n kò sọ́gbọ́n àfi ká ṣàdúrà kẹsà mi ó ní ẹsẹ̀ wo àníṣẹ́yìn náà sáàmì àjẹ́ pé iye owó tí ìṣirò zakati tí wọ́n máa yọ ń bẹ̀ ò ní tó nǹkan abẹ́ Allah kó dá owó yín padà síbẹ̀ ṣé ọ sàmì kò ní lè sàmì tó a jẹ́ pé ẹ lọ yọ zakati adúrò ètò olúwa fún yìí tọ́ba ò pọ́pọ̀ ìdá kan nu ogójì nu mọ́kàndínlógójì yòókù wa ń kọ́ Allahu akbar ẹnu ọkọ̀ ròyìn àdánwò ńlá ń bẹ́nu zakati torí pé wọ́n ní irun mú lówó kò sí máa fatu nísìnyí tó bá fẹ́ fún yàn five million péré ìwọ tó fẹ́ fún yàn five million ká ló ní hundred million yóò mì ọ́ títì àbí ò ní mì ọ́ yóò mì ọ́ pé ee adúró five million adúró five million ok tó bá yọ five million nínú hundred million kí ló kù ninety five million ọ̀pọ̀ yóò ní àdúrú ah, five million bẹ́ẹ̀ lọ́mọ èèyàn rí o ìwọ wá ń janu ọ̀ ń fánu ọ̀ ń sọ pé ọ fẹ́ràn Allah ìwọ sì nífẹ̀ẹ́ sówó wa tuhibbuna al-mala hubban jamma so owó tó wá nífẹ̀ẹ́ sí ń yọ ká fi dá mọ̀ pé ọ fẹ́ràn Allah àdánwò nù alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì. O náà ni àdánwò pé sáhun ní ọ́ àbẹ́ ìsáhun àdánwò yẹn ń bẹ fún gbogbo ẹni tó bá zakat gbogbo olówó tẹ bá rí tí èyọ zakat tó sì jẹ́ mùsùlùmí yìí kò fẹ́ràn Allah àkọ́kọ́ nù tí n bá sọ pé mo fẹ́ràn Allah mo fẹ́ ẹ̀yọrọ lásán ọ̀rọ̀ ẹnu lásán tí ò nítumọ̀ torí tó bá fẹ́ràn rẹ̀ tẹ̀ ẹlẹ́kejì tẹ́ ẹ bá ti rí olówó kan nínú àwa mùsùlùmí yìí tí kì í bá yọ zaka ẹ sì dájọ́ páhùn ní fún un àdánwò kejì nu sáhùn ni ọ àbí ìsáhùn ẹlẹ́kẹta òun náà ni pé a fẹ́ dán ọ wò àdánwò tá a gbé bọ sọ pass torí ẹni tó lówó àdánwò ni wọ́n ṣe fún un ẹni tí ò ní àdánwò ni wọ́n gbé bá ọ̀nà àbáyọ kálukú lọ́kàn sọ̀tọ̀ọ̀tọ̀. So ọ̀nà àbáyọ olówó lórí àdánwò tó lúwa gbé bá òun náà ní kó dúpẹ́ ọ̀nà àbáyọ tẹlẹ́ẹ̀nì lórí àdánwò àìní tó lúwa gbé bá òun ní kó ṣe sùúrù ṣe ìwọ tá a wá fún lówó tó o bá yọ zaka á sọ pé òun dúpẹ́ ẹ̀dẹ̀rọ owó tó lúwa ṣe fún tó o bá kọ̀ láti yọ zaka á sọ pé aláìmoore ló jẹ́ sóore tó lúwa ṣe fún ẹni tí ó yọ zakat kò fẹ́ràn Allah ẹni tí ó yọ zakat ahun ni o ẹni tí ó yọ zakat aláìmoore ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìpèsè lára torí rẹ̀ ìdánwò alákọ̀ọ́kọ́ nù ẹni tí bá ń yọ zakat tó sì fẹ́ tàtara rẹ̀ rálìjánà kọ́ máa ike àdánwò iná lọ́lúwa fowó ṣe fóun afẹ́ tàtara yíyọ zakati mà tó nífẹ̀ẹ́ Allah àbò nífẹ̀ẹ́ rẹ̀ sáhun ni ọ́ àbí ìsáhun tó ń dúpẹ́ oore tó lu àṣẹ fún ọ àbò dúpẹ́ ẹlẹ́kejì òun náà ni kí ìwọ tó fẹ́ tàtàrà zakati rẹ rálìjánná wọ̀ kó gbé pamọ́ má jẹ́ kí kárí mi lódì wọn bọ́ bá ṣe lágbára má gbé pamọ́ má jẹ́ kárí mi ọ̀wọ́ má jẹ́ ọ̀wọ́. nítorí pé tí wọ́n bá ti ń sọ zakati ni zakati ni wọ́n ti yọ zakati ẹ wá tó kálukọ́ wá gba wọ́n ní ìtàbùkù aláìní wà ń torí pé pín zakati á ní gbogbo ẹrú wá pé ah, àwọn aláìní ilẹ̀ yìí ni ẹ pẹ̀lẹ́ náà <laughs> ní àbùkù tó wà ń bẹ̀ ti pọ̀ tó bá fún lágbájá àti tàmẹ̀dù má jẹ́ kí tàmẹ̀dù ọmọ lagbaja fún lágbájá má jẹ́ kí lágbájá ọmọ fún tàmẹ̀dù fi sun àti rí dáadáa gbà lọ́dọ̀ Allah. àmọ́ tó máa ń bẹ̀rù kí wọ́n má máa fẹ̀sùn kàn pé kí ni yọ zakat ahun burúkú yọ zakat nǹkan pèrè mùsùlùmí ni kò fẹ́ràn yọ zakat. kí dúpẹ́ oore aláìmọ́ oore ni wọ́n ní tọ́ba ti ń bẹ̀rù ru eléyìí ọ wá fún àwọn èèyàn kan ọ fún àwọn ẹni tó ṣe pé fífúnrú rẹ̀ kò ní mú ọ jẹ́ni tí ń ṣe kárí mi nínú àwọn aláìní wàá fún un. ẹni tó fún lójú àwọn èèyàn táwọn èèyàn ò rí pò ń fún un fún un nítorí pé nù zakat à ń tún fẹ́ kó kó kó yé wa bí ò yé gbogbo wa kó yé àwọn kan wípé olówó yìí ó ń yọ zakat lọ́lọ́wọ́ fi sọ pé in tubdu sadaqati fa ni'ma hi wa in tukhfuha wa tu'tuha al-fuqara fa huwa tẹ́ bá gbé sàrà yín tẹ́ bá gbé hàn ntọ́ da o àmọ́ tẹ́ bá gbé pamọ́ tẹ́ fáwọn aláìní òun ló lóore jù fún yín lẹ́ẹ̀kan láàrè nínú èèyàn ọgọ́rùn-ún tó fẹ́ fún jẹ́ kí bíi márùn-ún ọ̀hàn nítorí pé àwọn kan wà tó máa wẹnu sí ọlá àwọn aṣèbàjẹ́ ètè làwọn ẹsẹ̀ rẹ ò tí ì rọ wọ́n ti gbé lọ sílé onítìtò fi hàn wọ́n pẹ́sẹ̀ rẹ ọ̀rọ̀ rárá ọ̀n yọ zakat. irú ẹ̀ náà làwọn olówó máa ń ṣe ń gbà mí tó ṣe pé yóò mẹlẹ yóò mẹlẹ yóò mẹlẹ yóò ràn lọ sí hajj a sì ti máa ń gbé gbogbo tòmátò tó àtàlùbọ́sà kọ̀ọ̀ká kéèyàn fi lo èkó ọwọ́ àlọ́ àjì òde olówó fámìlì yín òun ló sì ràn ọ lọ òtún àdẹ́gbẹ́ olórí bu lélẹ́yìn o kò lè fi kọ́bọ̀ báyẹn ṣeré wọn jẹ́ ń kọ́bọ̀ wọn pẹ́ wá bóun ló lọ sẹ́mọ̀pọ̀ náà ó ti fara ó fi eléyìn náà yọ ẹnu la torí pé ọ̀pọ̀lọpọ̀ abara mọ́ọ̀rẹ́ jẹnu tó bá ń sóore fún bòńkẹ́lẹ́ tó ń kó gbogbo ẹ̀ fún níkọ̀rọ̀ olórí ibú náà ni wọ́n máa pè gbogbo wa tó bá ti jáde tí ó bá ti sọ̀rọ̀ rẹ̀ ẹran lọ lọ múra hajj tó lọ hajj tó bá dé kó wá parọ́ rẹ̀ pé ló mẹ́mi so pẹ̀lú báwọn ẹ̀ẹ́dẹ́kun à ń fètè fi wa rọ́ọ̀fù à ń sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ yòó náà á tàtara rẹ̀ jẹ́ni tó mórí. tọ́ ìgbésẹ̀ kẹta fẹ́ni tó bá fẹ́ tàtara zakati rẹ̀ wà lìjẹ́nà ẹ sọ́ra fún ìrègùn àti ìnínilára pẹ̀lú zakati tẹ́ yọ kẹsì máa wo kíní burúkú yìí o èló mo fọ́ zakat lọ́dún yìí à kò yẹ kẹsì bẹ́ẹ̀ o ẹ̀yin ti fún un ẹ̀ ti bọ́ ń bẹ̀ ní ìsìn kápẹ́ nìkan jẹ gbèsè gbèsè yẹn á jẹ́ mílíọ̀nù méjì ẹ̀yin wá fún zakat mílíọ̀nù mẹ́ta íńtẹ̀sì gbọ́ tẹ́ fi fún zakat nípọ̀ jẹ gbèsè tẹ́ ń máa ń kó zakati yẹn fún ẹ̀ ní sọ pé lọ́sàn gbèsè rẹ ní o kọ̀ọ̀kan ìwọ kówó yẹn fún ọ̀sán gbèsè kọ̀ọ̀sán gbèsè kọ̀ọ̀kan tó bá di pé àwọn gbèsè lè ka ọ̀rọ̀ wọn á ta sí ọ létí ọ gbọ́dọ̀ ṣèrègùn o ó sì gbọ́dọ̀ ní eléyìí olórí bù ní three million mo fún ẹ ló lẹ́ lọ́jẹ́ two million kò á lè san bẹ́ẹ̀ àkọ́kọ́ kọ̀ọ̀kan torí pàtó bá ti joyè lọ́mọ bíi bàtà ti ń tàn lẹ́sẹ̀ lóòótọ́ kó tírí mílíọ̀n fún ó nìkan lọ́mọ ibù kátà ti ń bẹ wájú ọ̀ ṣebí ti gbèsè tá a tó ń ti pé wọn náà aláìda ní ọ ìgbà tó gba tírí mílíọ̀n tó sì jẹ́ gbèsè tú mílíọ̀n ó yẹ kó tètè san gbèsè náà ni torí pé anabi sallallahu alayhi wa alayhi ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ó ní tí mọ́mìnì bá kú ẹ̀mí rẹ̀ wọ́n ó fi dógò sára gbèsè rẹ̀ ni kò ní rí ìtúsílẹ̀ ó dìgbà tán bá tó bá san gbèsè tóun ọba gbọ́dọ̀ lálẹ́ ọlọ́ pé n tó fowó ṣe ni aláàtìsí rẹ̀ náà yẹ kó mà ti ṣe ara rẹ̀ gbèsè ní kó kọ́kọ́ sáná kí kọ́rùn tiẹ̀ náà fúyẹ́ kó lè rìn kó lè yán fáńdá èwo ní kárẹ́ni tá a jẹ lówó nu mọ́ṣáláṣí káwá múra sí náfìlà òun ti wá rí i pé tọ́ bá ti parí náfìlà wọ́n mú ọmọ tí wọ́n ti pẹ́ lọ́ba ní kò burú assalamu alaikum warahmatullahi assalamu alaikum allahu akbar kó tó dìde dúró ó ti allahu akbar wọ́n máa kẹ́lòmí mórí tọ́wáf ẹni tí ó jẹ́ lówó á rí lórí tọ́wáf tó khalas ò nílò ní jẹ́ lọ́ba ti ṣe ìpàrà méjì ó parí báyìí kò ní lọ sí rákà méjì yóò tún bẹ̀rẹ̀ omi ni yóò tún bẹ ńgbà ọba sùn ọ lọ lílẹ so torí délé kó lè bá àrìn kọ yan fanda kó lè bá nísìmí dákùnsá gbèsè járe wọn kàn máa bu àwọn ọmọ rẹ pé àwọn ọmọ bàbá ń gbèsè yìí ni torí náà ń tẹ fún zakat ẹ dákun ẹ má ní lára ẹ má ní lára nítorí gbé téèyàn bá ti ń wora rẹ̀ pé mi mo ṣe dáadáa sẹ́nìkan ìmọ̀ bírègùn èmi mo ṣe báyìí èmi mo tó báyìí yìí máa ń sọyàn dẹni tí ó fara ni wọn tẹ́bá ti ṣe ẹ̀dàkùn ẹ̀pẹ̀yìn dà ẹ̀yin ẹ mú wá sí gbàgbé nu ọpọlọ yín kò ní jẹ́ nǹkan gbàgbé lọ́dọ̀ Allah ẹ gbẹ̀san rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ kìyàmù àmọ́ òṣèré tán ló sọ́tì kó wá jẹ́ pé tó bá mí ẹ̀pẹ̀yìn lẹ́ ń jẹ́ ó tó bá sọ̀rọ̀ tí ọba sì ń tà ń ṣe fún ọ ṣé wọ́n lè sọ̀rọ̀ lée kí wọ́n á ní Allah ọba tún ṣe tó eléyìí túmọ̀ sí pé ká ṣọ́ra o tọ́ torí kété ẹ bá wò dáadáa láàrin olówó tó fún aláìní àti aláìní tó gbà lọ́dọ̀ olówó ta lẹni tó ṣẹni kejì lóore ṣé ẹ̀yin tẹ́ ẹ fáláìní lẹ ṣe lóore ni àbó ntọ́ gbà lọ́dọ̀ yín ló ṣe yín lóore ẹ̀ ló ṣe ọ́ lóore o torí ìfẹ́ ọ́sàgbà mo bọ́ ṣé gbogbo ẹni tí ebi ń pa náà ló ṣe tán láti tẹ́wọ́ gbà àwọn ẹlòmíì gbádìí tà nàbì sallallahu alayhi wa sallam pé al-yadul ulya khayrun min al-yadis sufla ọwọ́ tó wà lókè lóore ju ọwọ́ tó wà ńlẹ̀ lọ òkè lọ́wọ́ afúnni gbé hmm, afúnni lèmi fẹ́ jẹ́ wọ́n á ní wá gbà ó ní jazakumullahu khayran ó tún nà sẹ́ni kejì jazakumullahu khairan ẹni kẹta jazakumullahu khairan sọ nà sẹ́ni kẹrin pé jazakumullahu khairan ìlú la wà yìí o wọn ò ní gbà o bàbá rẹ ni gbà lọ́dọ̀ wa ẹni tó gbà lọ́dọ̀ wa gangan ló ṣe wá lóore eléyìí ìmọ̀ hàn nílùú tówó bá wà ní àwọn ilẹ̀ lárúbáwá kan tó bá di àsìkò tá à ń yọ zakatul fitr kẹ wá wòran nígbà tó pe pé majority lọ́fẹ̀ẹ́ ẹni tí kò sì jẹun yó ebi ọ̀pá ẹni tó kó rice wọ́n ti sé ní jákà èèyàn wọ́n rà níye èèyàn tó yọ wà kó sínú yọ nà yọ ma wà àwọn àdúgbò táwọn ẹni tí ò ní tó nǹkan wà wọ́n mọ̀ pé abẹ́ gba zakatul fitr pé la alhamdulillah abẹ́ gba ah, alhamdulillah abẹ́ gba alhamdulillah ah wàlá ojú wa máa tìyàn èèyàn ti gbé ńgbà eh, táwọn tajẹ lárúbáwá tí wọn ọ̀rẹ́ ní gbà lọ́dọ̀ wọn ẹ dákun ṣé irú àwa tá a wá jẹ́ àyọ ànáàsì ń lò wọn o ṣé àwa aláwọ̀ àgbẹ̀ zakatu tiwa jáde tá a rẹ̀ nígbà subhanallahil azim eléyìí ń ṣẹlẹ̀ ní asaudiya imarat al-arabiya al-mutahida kuwait qatar al-bahrain sultanate oman bí ṣe máa ṣẹlẹ̀ láwọn ìlú nu wàláyé tí ó tún tẹ́ẹ̀mà kọjá lọ títí lásìkò yẹ sheikh ẹ dákun sí ẹ bùkátà zakato tó lọ láàá jazakumullahu khair àwọn yẹn sì dá ọ sàlọ sọ pé kò dá <laughs> tó bá rẹ̀ nígbà lọ́dọ̀ rẹ̀ wọ́n lẹ́ òní mọ̀gbà tó dì mọ́ pé à láàkòwò tẹ́ ìlàbílà aláwọ̀sán lẹ́sàn rí pé tí ń jẹ èèyàn ọ rọra pọ̀ díẹ̀ láwùjọ kan ju àwùjọ kan lọ tó fi wá jẹ́ pé tó bá nà kó tó nà dọ́dọ̀ rẹ̀ ó ti hàn pákán fi wá fojú di àwọn èèyàn má fojú di wọn o fojú di wọn wàláhì tí aláìní bá lòun ẹni tí ń fún yóò mọ̀ wọn ara rẹ̀ torí rẹ̀ ẹni tó gbà ló ṣe ọ́ lóore kìí ṣe wọ́n tó fún pàápàá jùlọ ìjọsìn ò lè ṣeé ṣe tọ̀bà rẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ ń gbà wọn sọ nu sẹ̀ríya inú hadithi mu'adh ibn jabal radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam tó bá débẹ̀ ni kọ́kọ́ kọ́ pé wọ́n lọ sídìí rẹ̀ o kó solú ẹlẹ́dàá lọ́kan ṣoṣo nù jọ́sìn tó bá ti gbọ́ tó bá ti gbà láyé wọn polówó ṣe sọ̀láàtì wákàtí márùn lọ́rùn àyàn lórí wọn tí wọ́n máa ṣe lóru àti lọ́sàn tó bá tún ti gbọ́ tó bá tún ti gbà wá láyé wọn bí Allah ti ṣe zakat lọ́rùn àyàn lórí wọn á máa gbà á látọ̀dọ̀ àwọn olówó wọn á máa dá padà fáwọn aláìní wọn ibi tá à ń lọ nù a máa gbà á látọ̀dọ̀ àwọn olówó wọn a sì máa dá padà sáwọn aláìní wọn wọ́n ní olówó wọn aláìní wọn ó túmọ̀ sí pé ìlú tá a bá ti tá à ń gbé tá a ti lówó tá a ti yọ zakati ń ibẹ̀ láti pín tó lówó lógúnmọ̀sọ yìí àwọn aláìní Ògbómọ̀ṣọ́ náà ló fún ọ gbọ́dọ̀ kówó ńlọ Ìlọrin. ọ gbọdọ kó lọ Ọ̀yọ́ yìí náà ló ti yọ àyàfi tá a bá tọ̀ lójúlé lójúlé tá a rẹ ní gbà á ó tún kan àwọn ìlú tó súnmọ́ ìlú tó súnmọ́ ìlú tó súnmọ́ tó fi dé ìlú tó jìnnà ńgbà tí wọ́n kúkú gbà ìlú tó jìnnà wọn tó gbà wàhálà ìwọ ló ṣe nítorí tó ọba rẹ ní gbà lọ́dọ̀ rẹ ò tí ì ṣèjọ́sìn tó bá pé gbogbo ẹ̀yìnkùlé rẹ gbogbo àyíká rẹ aláìní ló wà ń bẹ tó ní fi lọkùn ọmọ gbà má yọ ayọ̀ pọ̀rọ̀ o tó fi wá máa ṣàfojúdi sáwọn ẹni tí ń gbà lọ́dọ̀ rẹ o torí pé Allah azza wa jal àdánwò ló ṣe fún àdánwò ló ṣe fáwọn ẹnìkan ò dájú ẹnìkan lọ níwájú Allah àfẹnití máa ń páyà rẹ jù kìí sì ṣe nítorí pé ọba àdájọ ẹgbẹ́ lọ lólúwa fi fún ọ ní tó fún ọ kìí ṣe nítorí pé àwọn yòókù wọ́n burẹ́ wà kù síbì kan ní Allahu azza wa jalla ló fi fàníhùn ló fi dán wọn wò kò rí bẹ́ẹ̀ torí di eléyìí ká jẹ́ kó yé wa fáàrí ò sí fún ọ nítorí pé o ní ìgbéraga ò sí fún ọ nítorí pé àṣírí rẹ bò àfojúdi kò sí tọ́yíọ́ nítorí pé orí polówó ẹlẹ́dàá wa gbàdúrà rẹ̀ àtẹ̀ntó ní àtẹ̀ntó ní àdánwò ni tọ́ torí ẹ̀ tí èèyàn bá ti rántí wípé ẹni tó gbà lọ́dọ̀ mi ó ràn mí lọ́wọ́ ni nítorí ní jẹ́ni tó rí ọpẹ́ dá lórí ìdẹ̀rọ̀ owó tó lùwà fún mi tẹ́lẹ̀ yọ ọ̀bá gbà lọ́dọ̀ mi àjẹ́ wípé ó ní jẹ́ni tí ń fojú di aláìní ọmọ pé olùrànlọ́wọ́ ló jẹ́ sí ọ gẹ́gẹ́ bí wọn náà ṣe jẹ́ alátìlẹyìn fún ọ gbọ́dọ̀ ṣàfojì di fáláìní o nítorí pé kìí sowó ló máa ń sọ ní dẹni àjùlọ kìí sáìní ló máa ń sọ ní dẹni yẹpẹrẹ tẹ bá ti dá kan tó yẹ pé olówó láyé mà olówó léèyàn kẹ ẹ mọ̀pá ìmọ̀ kan bá wọn jà wọn mẹ́sìn nítorí pé owó kọ́ ló máa ń sọ̀yàn dèèyàn gíga inna akaramakom inda Allahi ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ Allah lẹni tí ń olúwa máa fi dáhùn ẹrú wò kò sì sẹ́nìkan tó bọ́ sí lọ́wọ́ tí wọ́n sọ pé kò yẹ èyàn sì ti máa ní táyì ní ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ èyàn ti ní ti ní ní máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ owó tẹ wá rí un ẹm tó bá bọ́ sí lọ́wọ́ tí ọba máa lò ó lè jẹ́ sábàbí àtiwọ́nà rẹ̀ torí ẹ̀ má wàá ti torí pé wọ́n ti ní kó máa ṣàfojúdi kọ́mọfẹ́nu sáta àwọn èèyàn yòókù kọ́mọ wò pé kò sí irú rẹ irú Allahu nìkan ó kò sí. ẹlẹ́kẹ̀rin ẹni tó bá fẹ́ tàtàrà zakati rẹ̀ wà lìjánà òun náà ní fojú di gbogbo tó ihun yòówù tó fún yàn fojú di pọ́kéré má wò pọ́pọ̀ tóró náà ní ọkọ̀ dínà ìrègùn oní ọkọ̀ dínà ìnínilára oní níṣẹ́ o fún yàn ní two million máa wò kó kéré jọjọ kò tó nǹkan ẹ dákun ẹgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní mánéjì ẹ̀ onídìí kọ́ sọ́jáde o ìṣe bẹ́ẹ̀ ló fi fún tọ́ bí wo ti ṣe máa wò ó nù torí pé gbogbo ẹni tí bá ti ń wò pé n tó ń ṣe ga ha èmi mo ṣèyí tán ẹ wá dúró owó tí mo fún un kò sí tàbí ṣùgbọ́n yọjọ́ rẹ lójú yóò sì máa wora rẹ̀ pọ̀ gan-an òpómúlérò kan ló ń jẹ́ fún sẹ̀mí ẹ̀ tó wọn bá fún ọ bá ti kú dànù sòsọ́ sì máa pé ìwọ tí ìwọ náà bá fi wàdùwàdù gbá lọ́dọ̀ rẹ̀ ò ní lè fèsì fún gbàtí ń sọ pé òun lò pọ́nmúlérò fún sẹ̀mí ẹ̀ ò ní lè fèsì fún àmọ́ tó o bá ti fi wàdùwàdù tó o bá ti fi gbà tí ń sọ pé òun lò pọ́nmúlérò fún sẹ̀mí ẹ̀ ó lè sọ fún pé ẹ kówó yín ńgbà tí àgbàdo ò tí ì dáyé Allahu ti ṣe ń tàkù kọ́njẹ á nídìí á bùkátà rẹ̀ rárárárá ẹ máa fọ́ọ̀mù torí àwọn sọ pé dáadáa ṣíṣe kò lè pé àfi kéèyàn ní nǹkan mẹ́ta gbogbo dáadáa tó bá fẹ́ ṣe sọ́mọlá kejì rẹ kò lè pé àfi kó ní nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ kó fojú di dáadáa hàn má wò pọ̀pọ̀ torí tó o bá ti wò pọ̀pọ̀ ẹni tó fẹ́ fún fifty thousand ó padà dínkù sí five thousand ah twenty five lọ́n lọ ṣebí five sáwà ń bẹ <laughs> so ó wò pé ó kéré ẹlẹ́kejì ó sì yára ó tètè fún torí tó bá ti pẹ́ ẹni tó ní ìgbà wo lọ́ọ́ wá. mo fẹ́ rí ọ àníyàn tiẹ̀ sì ni pé fún ní nǹkan dáadáa ìgbà wo lọ́ọ́ ra yìí wá ó ní bí ìgbà wo fẹ́ pa láti àsìkò tí mo ń sọ̀rọ̀ yìí lọ náà ni ní ọba náà dá ń wà lẹ́yìn ṣáì à ọ wà lẹ́yìn sọ̀látò dọ̀hùr ọ wà lẹ́yìn asr ọ wà lẹ́yìn magrib ọ wà ní lẹ́yìn ṣáì èyí sì gbèrò pé òun fọ́n fifty thousand ìgbà tí wọ́n bá ti sọ pé yìí ṣáì ni kí ọba di kí ni five thousand kọ́dà bí ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wá dúró àsìkò tó wà láàrin aago mọ́kànlá sísọ látò lè ṣáà bùkátà ti dé sọ náà àwọn ọmọ ní bàbá nídìí owó àwọn ìyàwó náà ní a owó níta bá níná làánà àbí ni nínú fifty thousand wọ́n mú fifteen lákọ̀ọ́kọ́ wọ́n tún mú twelve wọ́n tún wọ́n tún ah, ọ̀sàkù five thousand ètò kù nánu ọjọ́ tètè kó. torí tó bá tún lọ ládàá ṣùgbà owó ọ̀tàn torí wọn ní tó níbi àti fún ẹlẹ́kẹta gbé pamọ́ nísìn ọfẹ́ sọ̀rọ̀ fún yàn owó pọ̀pọ̀ bó o ṣe sọ fún pé gbà wo ní rí ọ ó ní mọ̀ ń bọ̀ nísìn nísìn lọ́ba sì dé fifty thousand náà lọ́fẹ́ fún owó pọ̀pọ̀ ó sì ń wo pé bó ṣe dé nísìn náà lọ́dà àmọ́ fifty thousand ìdí rẹ̀ tó gbé jáde níwájú ìyàwó rẹ̀ ni ẹnìkan sọ assalamu alaikum aleykum salam lọ́wọ́ ń gbé owó jáde lọ́wọ́ ń kà lọ́wọ́ ń kà pé ṣé èsì pé ní tí ń sálámà lẹ́fẹ́ lọ <laughs> lẹ́fẹ́ fún lówó pé ah, òun náà ni fẹ́ ràn lọ ah owó ipọ̀ ńgbà tó gbé pamọ́ wọ́n sọ wípé láti ìgbà tó sùn ti bẹ̀rẹ̀ dòní sówó ọbẹ̀ tẹ fún anú léyìí só tó twenty thousand ẹ wàá fún yàn fifty thousand ah ah ìtàkùn lọ́ọ̀ <laughs> yọ pariwo rẹ. àmọ́ tó bá gbé pamọ́ ọ̀káwó kankan lójú ẹ̀ ọ̀kàn jáde lọ́lọ́ o sì tún wọlé padà obìnrin burú o kí lẹ lọ ṣe lọ́dọ̀ ẹni tí ọkọ wa rí mi ní pé lọ́ọ́ á rí yín fún ìmọ̀ á kà fún ọ ni ẹ ṣàlàyé ọmọ skul ni mo jẹ ni ọgbọ́dọ̀ gbọ́n torí tó ọba gbọ́dọ̀ bá ní mo fún fifty thousand wàhálà tí ọba ti lọ jìnnà ìyàwó lè se wèrè o torí ẹ gbogbo oore tí ẹ bá fẹ́ ṣe ẹ máa gbé pamọ́ ẹ má wò kọ́pọ̀ ẹ sì máa fi ìyára kùn ẹ wá gbé pamọ́ yóò jẹ́ kí oore yẹn kó ṣe ṣe ládàrí ó sì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe ọ́ lóore tó pọ̀ láyé nǹkan mẹ́ta yìí ló wà lọ́dọ̀ rẹ̀ ló fi rí ṣe kò wó kọ́pọ̀ ó sì yára kò gbé hàn ní lójú ó lè ṣe fún ọ ó lè ṣe tán o bólúwa ṣe dá wa nu o ọmọ wa òkè káì tówó tí mo fún ọba pọ̀ tó bẹ́ẹ̀ bóyá rú nǹkan tá a fẹ́ ṣe níṣẹ́ àbá rówó ṣe bí olúwa ṣe dá wa nù àmọ́ ọlá kó ti tẹ̀wọ́ lọ́wọ́ yóò tún máa bọ́ fàdúrà ránṣẹ́ ni pé mo bẹ Allah kó wúlò fún torí ẹ àwọn nǹkan mẹ́ta ìyá bùkátà rẹ̀ ń bí gbogbo orí tá a bá fẹ́ ṣe nǹkan ẹlẹ́karùn-ún sẹ́ni tí máa ń fẹ́ kí zakat òun kó gbóhùn àlùjánnà òun náà ní kéètò dáa tọ́jà halal nínú owó rẹ ní kò yọ o ẹ yọ zakato owó jákujáku o owó tó dáa halal owó tó sì tún dáa tí èyí ṣe owó àdàmàdì ńlọ́yọ̀ bákan náà èyí tó fẹ́ràn jù nínú owó rẹ ń ló fi yọ zakat pé kí owó jẹ́ halal ẹ̀rí rẹ̀ ọ̀nà ni hadithi abi huraira radiyallahu anhu tanabi sallallahu alayhi wa sallam ni inna allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó ń mẹ́ni allah kì í gba nǹkan kan lọ́wọ́ ẹrú àfin tó bá mọ́ ó lè mówó tó jẹ́ ìwọ̀ wá kọ́ mọ́ wá yọ zakati rẹ̀ kó rò pọ̀ yọ zakati bí ẹni tó ṣe pé lè ló ń jà wọ́n wá ń yọ zakati zakati kọ́ ló ń yọ o bí ẹni tó ṣe wípé yàwúyàwó ẹni ń ṣe rọ á ní after all ẹbọn náà yọ zakat ta a rán gún ṣẹ ṣé zakat náà ń pelé yẹn kì ṣe zakat bẹ́ẹ̀ náà ni ẹni tí ń gbé oògùn olóró tó lè ṣe sùtá fọ́mọ èèyàn tí ń torílẹ̀-èdè kan gbé lọ sórílẹ̀-èdè kan tí ń tagbó ọwọ́ àlọ́ ń yọ zakat zakat kí lọ́n yọ bẹ́ẹ̀ náà ni. àwọn ẹni tó jẹ́ pé àwọn ń jìyàn gbé ni ọmọlúwàbí wọn máa jí gbé wọn tún á tà so owó ọmọlúwàbí tí wọ́n jí gbé tí wọ́n tà ni wọ́n ń jẹ ni wọ́n tún láwọn ń yọ zakati ńbẹ̀ ẹ fi yé wọn pé wọ́n ń tanra wọn dànù kò sí tí Allah fi ru owó bẹ́ẹ̀ ṣe àwọn ìyá ọlọ́tí bàbá ọlọ́tí ń kọ́ wọ́n á láwọn yọ zakati zakati kọ̀ torí pé kìí ṣe zakati náà ń pelé yẹn olúwa ò ní gbà torí owó haram ni. bákan náà níbo la ti wá rí ẹ̀rí pé owó ń gbọ́dọ̀ jowó tó da yàtọ̀ sí kó jẹ́ halal kò gbọ́dọ̀ jẹ́ àdàmàdì owó Olúwa Ẹlẹ́dàá wa ni wala tayammamul khabitha minhu tunfiqun ẹ má jẹ́ ọjọ́ pé owó burúkú nínú owó yín lẹ́ẹ̀ máa ná o owó burúkú kẹ́ẹ̀ máa ná o owó tó da owó tó da lẹ́ẹ̀ máa ná ẹ rí i pé náírà wa tá à ń ná yìí tí wọ́n bá ka bọ́ńdù hundred thousand fún tí èsì ìṣòwò tó ṣẹ̀ṣẹ̀ jáde ní báńkì tó jẹ́ owó tí ọwọ́ ti ń pa tipẹ́ ẹ rí i pé nínú rẹ̀ àwọn kan wà tí ọ̀dà o àwọn kan wà tí ọ̀dà kìí ṣe nítorí pé wọ́n jẹ́ fèkì o owó tí báńkì tẹ̀ jáde náà ni o ṣùgbọ́n mi ó lè ti já ìlàrin rẹ̀ lè ti já dànù. omi ilé ti lu ó ti lólu bàjẹ́ lọ́nà tó kó tó bá pò ní wọ́n dáná fún ọ ò ní gbà wọ́n wá kó sínú ẹ̀ wọ́n báńkì náà máa dọ́gbọ́n wọn wọ́n kó sínú ẹ̀ wọ́n kó sínú ẹ̀ fún ọ wọ́n sá ló ti pọ́gọ́rùn one one thousand ọgọ́rùn nù hundred thousand irọ́ ni owó burúkú wa ń bẹ̀ tí ọ̀dà ó wá gbé bẹ̀ mi owó ọ̀wọ́ bẹ̀ owó àtọwọ́dá wọ́n lè kíbọnú ẹ̀ sọ ẹ má náwó tí ọ̀dà o. islam ọ̀fẹ́ tọ́ èèyàn máa ṣàkíyèsí wípé zakati ẹ̀tọ́ olúwa ẹlẹ́dàá wa ni o ó yẹ ká gbéga nítorí pé olúwa ló sọ ọ lẹ́sà ló sì ọ lólówó ọmọ iye èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ táwọn ò olúwa wá fún ọ lówó ó yẹ yọ owó tó dáa ní zakati rẹ ẹ rí i pé tá àlejò bá wá Bá wa táwọn náà gbóúnjẹ jákujáku fún un kàkà kínú àlejò ó dùn ọkàn rẹ ó nì. ni sẹ́mi náà náà gbóúnjẹ wá fún bí ẹ̀pọ̀ ajá kó kúkú má gbé nǹkan kan wá sí òní dáa tó fi ru eléyìí lọ̀ mí ìgbà mà pé bí mo ṣe lọ́wọ́ rẹ̀ báwo wá ló lu atọ́ dá wa fún ọ ní gbogbo owó yìí ó wá jẹ́ tí ètò orí àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ o gbogbo owó burúkú ti kójọ tí ọba ṣẹyìn lóore ní ọmọ kà tí ọmọ lẹ mọ́ra wọn àfi bí ìgbà tí wọ́n fẹ́ kọ́ lẹ̀ tí gbogbo ẹ ti jíran ẹ̀ tí ń rùn ní ọmọ fún yín tí wọ́n bá sì fún irú rẹ̀ kò ní gbà ẹlẹ́ẹ̀kejì kó máa ṣe jákujáku burúkú ni wọn náà fẹ́ bánjọ́ gbẹ̀ndàkìyàmà ẹ já kíyèsára ẹ dákun jàmáà owó tí mò ń ná lónìí ń lọ dé bánjọ́ gbẹ̀ndàkìyàmà sówó tó da lọ ná ó dé bá dáadáa owó burúkú lọ ná owó burúkú lọ lọ bá torí ẹ̀ tó da lọ yẹ ká máa ná o bákan náà owó tá a máa ná fún zakat ó gbọ́dọ̀ jẹ́ owó tá a fẹ́ràn jù kò gbọ́dọ̀ owó tá a kórìíra jù ó gbọ́dọ̀ owó tá a fẹ́ràn jù kò gbọ́dọ̀ owó tá a kórìíra jù olùwàní lan tanalul birra hatta tunfiqu ẹ lè rí dáadáa ẹ lè rí dáadáa àfi kẹ́ ẹ ná àfi tẹ́ ẹ bá tó ná nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí èmi fẹ́ gbanti ọ̀dà lọ́dọ̀ Allah ntẹ́mi náà nífẹ̀ẹ́ sí ní màá náà ẹgbẹ́ tó lu aṣọ ó ní wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura olúwa ni wọ́n máa fóúnjẹ bọ́ọ̀yàn tó ń ti páwọn náà nífẹ̀ẹ́ sóúnjẹ wọn kìí sóúnjẹ táwọn ò nífẹ̀ẹ́ sí ẹ mọ̀ kéèyàn lè jóúnjẹ kù tí ó wù ẹ̀yìn jẹ mọ́ ẹ ti fọwọ́ gun ẹ ti ṣe kélekele ẹ wà wá gbélé yìí tiẹ́ ó kè tán bá gbé fún ọba àwọn nípò tó wà sọ́jẹ́ sóúnjẹ ti di rádaràda ìgbà náà lọ́wọ́ ń gbé fún yàn sàbó oúnjẹ títí ń bàjẹ́ pé ẹ lọ mánéjì ẹ káwọn mánéjì ẹ kínú tí wọ́n bu ntí wọ́n ọ̀fẹ́ ni wọ́n ń fún yàn tọ́ Ibn Umar radiyallahu anhuma wọ́n ní tó bá nífẹ̀ẹ́ nǹkankan ní ìfẹ́ tó pọ̀ nínú dúkìá tó lu afun qarrabahu lillahi azza yóò fi ṣe sàrà fún Allah àwọn sàhábà yìí ga ntọ́ bá ti fẹ́ràn jù nù dúkìá rẹ̀ yóò fi ṣe sàrà ni bí kéèyàn ra mọ́tò five hundred million irú àwọn nàkúnà nìyẹn torí àní sọ pé orí rẹ pé nítorí five hundred million ìnákúnà lélẹ̀ yẹn wọ̀ sáwọn títí wa iná so ọ ra mọ́tò five hundred million ó ti fẹ́ràn rẹ jù masha allah ibn umar yóò gbèrú rẹ yóò fi tọrọ ni nítorí ti allah kéèyàn kọ́lé kí lè yọ wọn lówó kọ́ wọn níye Ibn Umar yóò gbé ilé òun yóò fi ṣe sàrà ní tó bá ti wù ú jù nínú dúkìá rẹ̀ yìí máa fi wá àti súnmọ́ Allah irú rẹ̀ náà ni bàbá rẹ̀ náà Umar wa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní asabtu malan bi Khaybar asabtu ardan bi Khaybar olúwa fún mi ní ilẹ̀ kan ní Khaybar ẹ sì mọ̀ pé Khaybar yẹn ìlú tí wọ́n ti máa ń dáko ni wọ́n máa ń gbin dàbínù bẹ́ẹ̀ lóríṣiríṣi ó ní ntí ìwà lówó kan rí láyé tọjọ mi lójú tọ wọn lójú mi bí ilẹ̀ yìí ẹ dákun ẹ kọ́ mi ntí mo lè fi ilẹ̀ yìí ṣe kìí ṣe pé ẹ̀mí bísínẹ́sì làwọn ń bá wa o bísínẹ́sì tí wọ́n bá Allah ṣe kìí ṣe bísínẹ́sì tí wọ́n bá yàn ṣe ẹ kọ́ mi kí ni kí n fi ilẹ̀ yìí ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wa ni law habasta aslaha wa tasaddaqta bi thimariha fi gbòǹgbò lẹ́hún fi gbòǹgbò lẹ́hún fi ṣe sàrà fún Allah àǹfààní tí gbòǹgbò lẹ́hún a máa mú jáde fi ṣe sàrà fáwọn ẹrú Allah níta àmà sí waqf Umaru sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní kó máa jẹ́ ti gbogbo aláìní àtàwọn aláìní nínú mọ̀lẹ́bí òun wọ́n tún máa lò fáwọn ẹni tí bá ń jagun sójú ọ̀nà Allah títí láéláé ẹ dákun tí owó bá ti jẹ́ pọ́ bá níyì jù àwa gbé pamọ́ ni báyé ṣe rí nù nísìn òní jẹ́ kẹ́nìkan dààmú pé ó ní àwọn sàhábà yìí alìjẹ́nà làwọn ń wá àwọn mọ̀ yìí pé gbogbo bó tilẹ̀ wù ká pẹ́ láyé tó á padà kú ohunkóhun tá a bá ní láyé a sọ pé wàrà ń bẹ láyé wàrà ń bẹ lálìjánà ṣé wàrà àtàyé dàbí tàlìjánà a sọ pé ọtí ń bẹ láyé ọtí ń bẹ lálìjánà sọtí táyé irú tàlìjánà wà ní a sọ pé omi ń bẹ láyé omi ń bẹ lálìjánà ṣé bákan náà lomi méjèèjì rí ọ̀gẹ̀dẹ̀ táyé síbi tàlìjánà lórí ni orúkọ lásán ńlọ pa wọn pọ̀ ẹ dákun táyé a sì máa tán tí ọba tán mọ lọ ìwà tán mọ lọ́wọ́ èyí tó jẹ́ tàlùkìyàmà kì í tán ṣèbádùn àwọn àjọjúmọ́ náà ni kí Allahu má jẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gbantí ò ní tán sọnù lọ́wọ́ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé ayé yìí jábútẹ́ ni àwọn sọ̀hábà wọn ò wáyé ma gẹ́ngẹ́ báyìí ni wọ́n mú lọ tọ́ba ti rẹ́ni tó ní bùkátà sí ju àwọn lọ wọ́n sọ lẹ̀ ni ti wá ẹni tó gbèrú gbèrú. ó sì ń bẹ nu ẹjọ́ pé inú ọkàn rẹ̀ ló wà torí ẹ bọ́ bá lóògùn títí pé kí fúnpá rẹ kó fi lọlẹ̀ kò ní torí pé ayé ló ń gbé ká èrò ilé ayé ló wà lẹ́mí rẹ kò sẹ́lùkì yá ma bẹ̀ torí rẹ Umar náà wàá Allah. wọ́n ní nínú nǹkan tó ṣẹlẹ̀ sí Ibn Umar wọ́n ló dé Al-Juhfa Al-Juhfa yẹn wọ́n là yìí tó ti yẹ káwọn Áfíríkà ká máa gbé ihram tá lọ sí hajj tàbí umra Ibn Umar ǹgbà tó dé Juhfa yẹn ó wá rí pọ̀ ń láti jẹja ẹja ń wò jẹ wọ́n bá bá bẹ̀rẹ̀ sí ní wá ẹja ká wọn ò rí àfẹjẹ ẹyọ kan sẹ́wọ̀n kégbà kò dàbí ìgbà yìí kò dàbí ìgbà yìí kódà ní Saudiya ilẹ̀ asálẹ̀ ní Saudiya ṣùgbọ́n Saudiya ó ní ọyọ sẹ́nu òkun lóríṣi ọ̀nà méjì níbi Red Sea lágbọn Júdà ó tún yọ sẹ́nu òkun ní agbọn Khalij al-Arabi Arabian Gulf ní àwọn agbọn al-Mantiqatu Sharqiyya bó ti ṣe wá jẹ́lẹ̀ aṣálẹ̀ lọ́pọ̀jù ní Saudi hùn tó bá fẹ́ jẹja tútù tí wọ́n pa láàárọ̀ yìí láàárọ̀ yìí ó rí jẹ ní Saudi níbikíbi tó bá wà torí ẹni ìgbà yẹn ò dàbí ìgbà yìí wọ́n wá bá Ibn Umar wá ẹja tì ní gbogbo Juhfa ẹja yọkan ni wọ́n bá rí ìyàwó Ibn Umar bá gba ẹja yìí lọ́ba lọ́ọ́ bá a ṣe wọ́n bá gbé wá bí wọ́n ṣe ń gbé létà ìgbédè la láì ní kàbádé Ibn Umar sẹ́wọ̀n pé ẹni tí ń da lọ́rùn tó fẹ́ jẹnu wọ́n sì ṣe panaba wàhálà kó tó di pé wọ́n rí Ibn Umar bá ní ìwà aláìní máa gbẹ́jà yìí lọ Allah ìyàwó bá ní à subhanallah adúrú wàhálà tá a ṣe ẹ sì tún gbé fún <laughs> a ní nǹkan míì tá a lè fún ó ní n wù mí jù ní ajé ó gbé Allahu akbar Allahu akbar bí kò máa jẹun lóúnjẹ ilé yín gbogbo oúnjẹ tó ọ̀dà fún ọ̀n lọ bí two thousand five mẹ́sàn án gbé kalẹ̀ tá gbé kalẹ̀ ẹnìkan kan wàá bọ̀ ọlọ́ba sọ̀rọ̀ sí ọ létí bàbá ẹ dákun ẹ ṣàánú èmi náà mo ti jẹ́ tó dọ́ mẹ́ta <laughs> lọ́ba sì dìde lórí àga pé jókòó ń bì máa jẹ léyìí ah yóò ṣe àdúrà sí níbi tí inú rẹ̀ ó dùn dé àmọ́ ńgbà náà ni wọ́n wá ṣe pé ọ̀gbọ́ Yorùbá mọ́ lọ́n ti pé bàmú bẹ́lẹ́kẹ̀ rẹ̀ ọ̀gbọ́n yorùbá mi náà nù. what is all this nonsense? ẹ ẹ ṣe ni máa gbà ń bára láì kó ọmọ wọnú ilé oúnjẹ wa. Allah òbúrú jẹ́wọ̀ ọ̀run ẹ kọ́ láàánú two thousand five tí ò ti pọ̀ jù two thousand five divided by ten two hundred and fifty àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá fún ní two hundred and fifty nílé oúnjẹ òun òun náà jẹ wọn bá tiẹ̀ bí kò ní kí wọ́n bò ń ta fùfú àbí ẹ̀kọ́ ni ẹ bá ń ta fùfú mẹ́rin fifty fifty naira a sì dúpẹ́ fún Allah láwùjọ tiwa àwọn èyí tọ́bẹ̀ yàtọ̀ sáwọn àwùjọ kan ó tún rọbẹ̀ ni ó ṣé wédú lọ fẹ́ rà ní abilá <laughs> so wọ́n wá búbi ọ̀fẹ́ ó tún wá nítọ̀ wọ́n ní hundred hundred naira ṣé kò lè sóhun àzó ọjọ́ yín ni o ẹ̀sà fún ni ẹ̀bọ́ jẹ́ wàrà fún lọ́kàn sẹ́mi pé òun náà ṣàdúà ha so bọ́ọ̀ bá tiẹ̀ lè gbé gbogbo tiẹ̀ fún ṣàánú rẹ̀ kì í ṣe gbogbo ẹni tí máa tọrọ ní parọ́ ẹlòmíì wà tó ẹ kó dòdò ní sọ ṣùgbọ́n àwọn ẹni burúkú wọ́n ti bèèyàn rẹ̀ jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ mẹ́jà máa lé gbogbo wọn ẹ mẹ́ni tẹ́ gbà lẹ̀ tó pé tí ọba ro oúnjẹ oúnjẹ ó lè kú iná ṣe wọlé oúnjẹ tí ó da gbogbo ẹ̀ wọ́n sì ti gbé fún tó bá tó á jẹun tó gbà wọ́n ti ń fọwọ́ àbí òye kò sọ́sẹ̀ tán fi ń fọwọ́ náà ló sì ọwọ́ yìí wọ́n bá tún gbọ́sẹ̀ dé àfa tán báyìí ọkàn pápá bora <laughs> ìfẹ́ àfẹ́ tí ti <laughs> so ẹ máa ṣàánú torí pé àwọn ẹni tí bá máa ṣàánú ni Allahu máa ń ṣàánú torí Ibn Umar ní kí wọ́n gbé járe wọ́n ní aṣíwájú wa kan náà Rabi' ibn Khaytham wọ́n lẹ́nìkan tó ẹni tí ń béèrè ìrànlọ́wọ́ ó dúró lẹ́nu lẹ̀kùn rẹ̀ ńjọ́ kan ló bá ní ẹ bu ṣúgà fún un làwọn bá ní búrẹ́dì láàfún ó ní rárá ṣúgà ni ẹ fún wọn ní búrẹ́dì ni ó ṣe láǹfààní jù àní ṣúgà ni ẹ fún kí ló dé ó ní torí pé ṣúgà tí mo ní kẹ́ fún ló wù mí jù láyé yìí ní tó wù mí jù mo sì máa fẹ́ fún yàn Allahu Akbar ẹ bọ̀ tẹ́bí ń pààyàn bàbá ṣé ṣúgà lẹ́fù ni àbí búrẹ́dì <laughs> ẹ mọ̀ kí láwùjọ kan wọ́n máa jẹ ṣúgà lẹ́nu níbi gàrí bẹ́ẹ̀ ni ní Sudan wọ́n máa wọ́n ṣúgà sẹ́nu báyìí bíi gàrí hùn táwọn máa wọ́n sẹ́nu kò sì pé kí wọ́n ní diabetes báwa bá dán o àwọn tó nínú wọn náà wà àmọ́ wọn pọ̀ àwọn máa jẹ ṣúgà báyìí ibi kan àtàwọn máa pín ṣúgà fún wa ní Saudi àwọn tó bá níyàwó àwọn àlejò wa gba tóṣù mẹ́ta tá à ní tí ì jẹ kátán àwọn ọ̀rẹ́ wa ọmọ Sudan táwọn wà mẹ́kẹ́ bílá àlè sóun lè rí ṣúgà lọ́dọ̀ ẹ wá gbé <laughs> torí pé àwọn ka ṣúgà ń kún torí ẹ ó ní ṣúgà ni ẹ fún ẹ má fún búrẹ́dì torí tí mo bá kà jù láyé ni mo máa fún yàn Olúwa tún àwa náà ṣe wàláhì tírú wàyí bá wà láwùjọ ìwọ̀nba làwọn èèyàn máa jìyà ọ̀pọ̀lọpọ̀ kọ̀bá tí máa pariwo torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ṣàánú ntí ọ̀dà wọn máa fi ṣàánú ntí ọ̀jọ́jú wọn máa fi ṣàánú. torí ẹni anabi sallallahu alayhi wa sallam máa ń bẹ Allah Olúwa dákun tún àmì ṣe ẹnìkan kan ò lè tún àmì ṣe àfiwọ́ súnmi mọ́ wà tó da ẹnìkan kan ò lè súnmi mọ́ àfiwọ́ lémi jìnnà sí wà tí ọ̀dà ẹnìkan kan ò lè lémi jìnnà sí àfiwọ́ àwa náà ń bẹ Allahu bẹ́ẹ̀ kó kó tún wà wá sí i. nǹkan ẹlẹ́kẹfà tẹ́ni tí ń fẹ́ kí zakati wọn kó gbé òun àlùjáná ọ̀sẹ̀ òun náà ni kọ́ wá ẹni tó ṣe pé zakati yìí yóò wúlò fún jù nínú àwọn èèyàn oríṣi nínú ọ̀nà oríṣi mẹ́jọ tó lu anìkọ́ ná zakati sí ẹni tí ó wúlò fún jù ẹni kọ́ wá kọ́ sàwárì rẹ̀ alákọ̀ọ́kọ́ tá a fi dá ẹni tí ó wúlò fún jù mà alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́ jẹ́ ẹni tí ń bẹ̀rù Allah. ẹni tẹ́ bá fún zakati yín kó ẹni tí ń bẹ̀rù ọlọ ọmọ wa ọmọ béèrè aláìní lélẹ̀ aláìní lélẹ̀ aláìní lélẹ̀ ẹ lákùtà ní bẹ̀rù Allah jù láàrin wọn ní nǹkan tẹ́ rí ta ló mójútó ẹ̀sìn jù nínú wa kọ́kàn má lọ jẹ́ pé àkówó fọ̀daràn tí ó tún lọ fi dágun ní ìsìn ni ẹ kàn fún zakati fún yọkọ̀kọ́ lọ àwọn gbèsè tó wà nílé ọtí. yóò tún wá pagbo pé gbogbo yín ẹ máa mú ẹ máa mú sí mi lọ́rùn owó kan dé aláìmọ̀ tí wọ́n fowó ṣe kan fún mi òun rò pé zakati tẹ yọ ẹ̀ mọ̀ tí wọ́n fowó ṣe ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ronú torí wọn lẹ́sìn tọ́ ẹ wá ẹni tó ṣe wípé ó ń bẹ̀rù Allah ẹlẹ́ẹ̀kejì nínú tá a fi dẹ́ni tó yẹ ká fún zakati mà ìmà olùmọ̀ abẹ́ni tí ń wá mà. olùmọ̀ olówó ẹni tí ń wá mọ̀ olówó tẹ́ ẹ bá rólùmọ̀ tí ò lówó ẹ rọ́mọ tí ń kọ́ kí tí ò kẹ fún wọn tó bá níbẹ̀rù Allah ó pé ju kẹ ìbẹ̀rù Allah ò lọ tí ọmọ wa mà nítorí pé ìmọ̀ tó ń wà lọ láti lè mójútó mà ti ń wà ń àìní sẹ̀rù ẹ sì mà wípé tẹ́yìn náà bá ràn lọ́wọ́ ẹ̀rìn ẹ̀sìn Allah lọ́wọ́ torí tí ọba ti sápò ndí kí o ti ń kọ́ ọ̀hún àwọn náà ni ó padà di ọ̀pákùtẹ̀lẹ̀ fàgbọ́yé ẹ̀sìn fáwọn èèyàn láwùjọ wa lọ́jọ́ ọ̀la táàbá wa ranrú rẹ lọ́wọ́ tọ́ba tàtara bẹ́ẹ̀ sápò ndí mà ti ń wá kò sí tàbí ṣùgbọ́n tọ́ba yá á ṣàfẹ́kù àwọn olùmọ̀ láwùjọ wa torí ẹ̀ Sheikh Ibn Uthaymin rahmatullahi alayhi nínú tàgbésí ayé bàbá yìí wọ́n ní àsìkò ìgbà tán fi ń wá mọ̀ sí lọ́dọ̀ olùkọ́ wọn sheikh abdulrahman as-sa'di rahimahullah wọ́n ní wọ́n fìgbà kan wọ́n rí sheikh ibn Uthaymeen mà wọ́n wá wádìí wọ́n á ní à bàbá wọn wọ́n ti rán wọn kọ́ tẹ̀lé àwọn oníkàràkátà lọ sílẹ̀ sham nítorí pé aláìní ni wọ́n ọmọ tá sì ní tí wọ́n ràn wọ́n lọ ara wọn náà ló náà wà ó wá dùn Sheikh Abdulrahman As-Sa'di wípé ha ọmọ yìí bá a ti ṣe rí tó nílà káì bá a ti ṣe rí tẹ́kọ̀ọ́ ọmọ tètè yé irú rẹ̀ kọ́ ló yẹ kó jẹ́ pé káràkátà ni ọmọ ṣe ìmọ̀ yìí ló yẹ kó wá dójú àmì làwọn bá kọ̀wé sí ẹni tó di aláṣẹ Buraida agbọ̀nlu wọn bẹ̀rù ní Saudiya nígbà yẹn pé àwọn fámìlì kan bẹ tá à ń fẹ́ kẹ́ ẹ bá wa ràn lọ́wọ́ nítorí pé ọmọ wọn bẹ tá à ń fẹ́ kọ́ wá mà ọmọ wọn sì jẹ́ni tí màá yé ẹ bá wa sì ràn lọ́wọ́ fún wọn wọ́n sì ní wọ́n bá dáhùn lọ́nà ni wọ́n ti lọ mú Sheikh Ibn Uthaymeen padà sọ́dọ̀ olùkọ́ rẹ̀ torí pé olùkọ́ náà gbọ́dọ̀ jó ń kéta tẹ́ bá ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ yìí ṣe kí o ní í ṣèwé ni ẹ gbọ́dọ̀ jó ń kéta olórí bú lolùkọ́ mi tó bá ti rí pé olúwa fún ọmọ yìí lẹ́bùn tí n bá ń bá lọ báyìí yóò ju gbogbo orú àwọn lọ wọ́n máa ṣe tánàdì rẹ̀ wọ́n máa ṣe tánàdì rẹ̀ wọ́n máa ṣe tánàdì rẹ̀ láìsẹ̀ wọ́n lè pọ̀ lórí bú rẹ̀ ṣé mi ló ń wo báwọn ah, ah, ìwò yín bá kan bàbá kò ní dáa fún ọ ṣẹmọ kí n gbà tẹmọ àti ṣe bẹ́ẹ̀ sí kò ní wá mọ́ tó tó bá jẹ́ pé ẹni tí ń mọrẹ lọ́wọ́ ni ẹ rí i pé tó ń ta ìṣẹ yóò máa fi yín gbogbo gba ni <laughs> bẹ́ẹ̀ bá jẹ kòbókò torí bá fi lélẹkulè ẹ̀yin náà pẹ́ lọ́lé kí ó má sá kéta ní máa bí kéta ní máa bí ẹjẹ́ ni tí ó lànà àwọn ọmọ ìwé òkú àwọn ọmọ yìí ni ó tí wọn bá rẹ́ nìkan tí wọn bí léèrè ma ìwọ náà jẹni tó lu ó bí léèrè níjọ́ gbẹ̀ndà kìyàmá pé wọ́n lo sitana di ọmọ tí ó bá kẹ́kọ̀ọ́ yìí ẹ wá wo ibi tó lu agbé Sheikh Ibn Uthaymeen dé kó kù. taba dúpẹ́ dúpẹ́ á dúpẹ́ á dúpẹ́ wọn nítorí pé olùkọ́ èso ń kẹta olùkọ́ èso ń mọ̀tara rẹ̀ nìkan olùkọ́ èsè ẹni tí ìfẹ́kẹ́ lòmíì náà ò rí jẹ á yóò yò ńgbà tí olùkọ́ yìí kú lẹ́sẹ̀kẹsẹ̀ ló rẹ̀ níbi tó lu kẹ́ ẹ fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó pàtàkì nítorí pé tó bá kẹ́kọ̀ọ́ yẹn lákọ̀ọ́yanjú ẹ̀yin ti ń sànà kọ́rọ̀ àlòmà polúkúrú musu kọ́mọ dojúdé lọ́jọ́ iwájú nípa ẹ̀sìn tọ́ra àwọn ọmọ tó bá kọ́ nípa ẹ̀sìn náà ni ó kù tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn ìwọ náà máa gba commission wípé nínú àwọn ọmọ yìí fi ìwọ náà ń wọn torí ẹ̀ tó bá jẹ́ pé àfààní tó ti nímà tí ń pèpè lọ sídìí ẹ̀sìn Allah àwa rí i pé kò ní aláìní ni ẹ wo àìní rẹ̀ ẹ tún wá wo jíjẹ́ ẹni tí ń pèpè lọ sídìí ẹ̀sìn mọ́lá ẹ fún zakati torí pé à ń ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ nù èjì ọba fi jíjáde kọlọ máa wá iṣẹ́ tó wọn bá ṣe tó wọn fi rówó ẹ rí i pé wọn bá tẹ fún bí ìfìnnìlà bí ìfìnnìlà yóò lè jókòó ti iṣẹ́ pípé yàn lọ sídìí ẹ̀sìn tí ń ṣe o eléyìí pàtàkì jàmá ẹlẹ́kẹta ẹni dábàá fún zakat kó jẹ́ tó jẹ́ pé yọ́n mọ̀ wò pé àtọ̀dọ̀ Allah ló ti wá o kí wá sẹ̀yìn náà lọ tẹ̀bàtì lọ́rùn o ẹ má fẹ́ni tó ṣe wípé tẹ́ bá ti lè fún zakat báyìí yóò gan mọ́ yín lẹ́sẹ̀ ni o ẹnu ọ̀nà lẹ́yìn ni ọ̀gàn sí o yóò mọ̀ pé ẹ tún má gbàgbé mi o tọdún tí ń bọ̀ o ẹ tún má gbàgbé mi o ẹ tún lè máa sàwọn sàárà mi náà o à ń bẹ nítòsí o. <laughs> eléyìí ẹni tí ọmọ pátọ̀dọ̀ Allah olóore ti máa wà nù ẹni tí yọọ mọ pátọ̀dọ̀ Allah ní ti máa wá tí ò ní tàtàrà pẹ sórí kan fún ẹ̀yin ò ní ráyé gbé má ẹ má fún ẹni tí ọmọ pátọ̀dọ̀ Allah ló ti wá ẹnìkẹ fún kò ní sáláì dúpẹ́ fún yín o. lórí rere tẹ́yìn náà ṣe fún un nítorí pólúwa ẹlẹ́dàá wa ó ṣe súnà rẹ̀ lórí wípé tá a bá ṣoore fún ọ tó o bá dúpẹ́ àṣàlékún fún ọ tó o bá ṣàìmoore ìyàlọ́ọ̀jẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní man la yashkuri nasa la yashkuri Allah ẹni tó bá ti kùnà láti dúpẹ́ fáwọn èèyàn lórí oore tán ṣe fún kò ní mà ti dúpẹ́ fún Allah àmọ́ bí ká wá lọ tẹ̀bà sí ẹnu ọ̀nà olówó kọ́ wípé ẹnu ọ̀nà olówó ìní bàtà tálíkà ajá sí nígbà tó máa ń pààrà tó ń pààrà tó ń pààrà tó ń pààrà àà ah, ah, ah, kí ló dé àwọn èsòre fún àwọn sòre fún ọ ni so wọn bá tó bá ti gbà pẹ̀yìndà dúpẹ́ kọ pẹ̀yìndà mọ́wùlẹ̀ tẹ̀bà tí wọ́n lọ́rùn ẹlẹ́kẹrin ẹni tẹ́ fún ní zakat kọjá ẹni tó ṣe é pé téèyàn bá súnmọ́ dáadáa èèyàn ní màpá láì nìyí kìí ṣẹni tí ń fa ìní tajà kìí ṣẹni tí ń fa ìní tí ń gbé hàn tí gbogbo ayé ti dààmú rárá o ẹni tó yẹ pé kò ní bùkátà kò sì ní sagbe irú wọn àwọn tó lu aróyìn pé yahsabuhumul jahilu aghniya min at-ta'affuf aláìmọ̀ yóò máa rò pé lówó ni wọ́n nítorí pé wọ́n ń kóra ró ẹ̀yin kọ́ fẹ́ fún un ẹ̀ tún máa tinú pé yóò gbà bí òní gbà ah, ọmọ lè pọ̀ ní bùkátà sí irú wọn lọ́yẹ kẹ́ fún so àwọn eléyìí téèyàn bá fi lè ṣàwárí irú wọn àwọn lọ́yẹ kẹ́ máa fún zakat ẹlẹ́karùn-ún ẹni tí ń fẹ́ kí zakat òun kó bí àlùjánnà fún un ẹ ṣàkíyèsí pé ẹni tẹ́ fẹ́ fún zakat ó ní mọ̀lẹ́bí tí ń náwó lé lórí ìyàwó àtọ́mọ́ nítorí pé irú àwọn yẹn ibi tọ́tọ́tọ́ yẹn ni wọ́n ná sí yàtọ̀ sí kọ̀lẹ́nìkan tí ń náwó lé lórí irú wọn ìnákúnà ni wọ́n padà ná ẹlẹ́kẹfà òun náà ni pé tí àwọn ẹni tí gbogbo òròyìn yìí làbáwá sí la bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ iye kan rẹ ìbátan rẹ yóò ti dáa jù torí pé mọ̀lẹ́bí iye kan ìbátan tó o bá fi lè fáwọn zakat ládàá méjì lọ́gbà ládàá ọyọ zakat àti ládàá osokun ẹbí pọ̀ ó sàn ju kó o fún alábàágbé lọ torí ládàá sàrà lásán lọ́gbà àti ládàá kó o ṣe dáadáa sálábàgbé rẹ̀ kò dàbí ládàá ó sókun ẹbí pọ̀ báwo wà lára àta ohun èyí tún ṣe mọ̀lẹ́bí kìí sálábàgbé ládàá sàrà lásán lọ́gbà torí ẹ ẹjẹ́ àwọnú àwọn mọ̀lẹ́bí wa ẹni tí yà ń jẹ táwa ni mọ̀lẹ́bí wa àwọn èèyàn bàbá wa ni àtàwọn èèyàn màmá wa àwọn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin àwọn ọmọ ọmọ àyá wa lọ́kùnrin àti lóbìnrin àwọn mẹ̀lẹ́bí wo jù bá náà lọ àfàwọn ẹni tó bá jẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n àbábúrò bàbá wa àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá wa àtàwọn ọmọ tiwọn àti gbogbo ibi tí wọ́n pẹ̀ka dé àwọn ẹ̀gbọ́n àbábúrò màmá wa àtàwọn ọmọ tiwọn àti gbogbo ibi tí wọ́n bá pẹ̀ka àwọn fámìlì wa nù àwọn eléyìí ó pàtàkì ká ṣe dáadáa sí wọn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ olówó ọ̀kan ni wọ́n máa rí wọn èrí tòsí yóò fẹ́ jẹ́ni tó dá ń lù yóò fẹ́ jẹ́ni tó dá láwùjọ ìyá sì ń jẹ́ àwọn ẹni tó súnmọ́ jù eléyìí ẹsẹ̀ ń tọ́ o kódà kò ní pẹ́ táwọn yóò fi máa túmọ̀ sí tí wọ́n fi máa túmọ̀ sí rẹ àti wà á rẹun sí kárí mi àṣerí ni ọ̀n fẹ́ kó rí ọ ni kó máa yàn ọ́ bí ó jẹ́ bẹ́ẹ̀ àwa tá wà ń tòsí rẹ̀ yìí ń kọ́ torí ẹ̀ tó o bá ṣe sàárà àbí zakat tó o bá yọ fẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ láàdá zakat àti láàdá sísokùn ẹbí pọ̀ ọ pàtàkì yìí sì máa ṣe sábàbí tọ́jú èèyàn máa fi pẹ́ láyé ìtumọ̀ jẹ́ sábàbí tó lu atúnfi máa ń gbárùsìkì láyè lọ́dọ̀ èèyàn torí anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni nínú yín tí máa ń fẹ́ kọjọ́ òun ọpẹ́ láyé tí ń sì ń fẹ́ kí Allah gbárùsìkì láyè lọ́dọ̀ òun fàlìyọ́sìl rahima kọ́ sokun ẹbí rẹ̀ pọ̀ kọ́ ya àwọn ẹbí ń àwọn zakati rẹ jù eléyìí jẹba ẹni tí gba zakati ńkọ́ àwọn náà ẹ̀kọ́ yẹ kó wà fáwọn náà àwọn náà ni Allah pa láṣẹ kí zakat. látàrí òní kí zakati yóò lè bá dín wàhálà àti ìpọ́njú tí ń bọ̀ ọjà kù kì í wá ṣe pé ń gba zakati yẹn ìgbà náà ni wàá lọ fi dáràn ìgbà náà ni lọ fi ṣe tí ó jẹ ń lè dáràn nígbà tó gbowó zakati tó lọ ra gbaná wọn á bẹ̀rẹ̀ sí fi tìmúsímú wọn fẹ́ tojú sójú wọn gún ọ lábẹ́rẹ́ àwọn kan lórí kíni olówó ti dé nì gbà náà lọ́lọ́ báyọ̀ ọlọ́tíkà ó ní ẹ máa pọ́ntí ẹ máa pọ́ntí àwọn ọ̀rẹ́ mi ń bọ̀ àà eléyìn kìí ṣe pọ́njú ayé rẹ lọ fẹ́ mú kó bá wọn o ti rójú ọ̀wá ń wá ìrójú káàkiri nù torí pé tá a bá ti rẹ́ni ranni lọ́wọ́ tí ọ̀rọ̀ nǹkan tá a máa ná tá a máa lò bá ti kú ònú ọ̀rọ̀ wa á lè rójú máa wáyọ̀ nu Allah ó lè jọ́sìn ìtumọ̀ tí wọ́n fi ní kó fọ́n zakat nù ẹlẹ́kejì òun náà ní pé wọ́n tó gba zakat dúpẹ́ fẹ́ni tó fún ọ kò sì ṣàdúà fún kò sì sọ̀rọ̀ rẹ̀ dáadáa tó ń ti pọ́n òun retí rẹ̀ o àmọ́ràn àyàn tiẹ̀ nù òdiwọ̀n tó fún ọ torí pé ẹni tí ó bá ti dúpẹ́ fún yà kò ní dúpẹ́ fún Allah gẹ́gẹ́ bá di tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti ṣe tọ́ka sí. nínú tí sì o lè dúpẹ́ ni kò gbọ́dọ̀ fojú di tí wọ́n fún ọ wọ́n lẹ́ni tí ó fún yà kò gbọ́dọ̀ wo nǹkan tó fẹ́ fún yà ní bàbàrà kó wọn fojú kéré rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó gbà kó fojú tóbi pé ẹ adúrú ní sọ́nídàá láì mọ̀ọ́rẹ́ sọ́wọ́n tó wà fún mi máa fọ́ mú nǹkan rẹ aha so ìwọ náà kò sì tó nǹkan náà ni ó sọ̀wọ́ náà dáhùn sọ́wọ́n tó wà fún wọn ni fún wọn torí pé wọ́n ló kéré lójú ẹ̀ lójú ẹni tí ò ní rárá nǹkan ńlá ni bákan náà ọ gbọ́dọ̀ bẹnu àtẹ́lù o kò bá kéré olórí ibu rẹ wọn mú two thousand one two. o sì gbowó lọ́dọ̀ olórí ibú ọ̀dájú pọ̀ lórí ibú ni wà náà torí pé irú ẹyẹ lẹyẹ wọ̀tọ̀ kọ́yẹ́ kọ́ gba wo olóríire ó sì lè gbowó lọ́dọ̀ olórí ibú má fojú di nítorí pé wọ́n kọ́ ló ṣiṣẹ́ rẹ̀ òun ló fún ọ tọ́ mọ́ àjẹni tó ṣe pé àlébù ẹni tó fún ọ ní tó ṣoore fún ọ lọ́mọ wákà o a ti sọ pé ẹni tí ó fún yàn kò gbọdọ̀ wó pé tó ń fẹ́ fún yàn tóbi torí pé tó náà bá ti wò pé tóbi yóò máa wò pé nsọ̀rẹ̀ kan ẹni tí má sì ń wò pé ọ̀dọ̀ ẹnìkan kọ́ gbà dọ́dọ̀ mi ọ̀dọ̀ Allah ló ti wá tààrà wọ́n máa ya aláìmoore o Allah ló ṣe fún ọ ṣùgbọ́n ọ̀dọ̀ ẹnìkan ló gbà wá dọ̀ dúpẹ́ fún olúwa tó ṣe fún ọ má gbàgbé ẹni tó gbọ́dọ̀ rẹ̀ dọ́dọ̀ rẹ̀ ọ pàtàkì aláìmoore yóò máa pe kíni kí lọ á sí ó ṣe kankan fún mi Allah ló gbé mi lọ sí hajj bẹ́ẹ̀ ni ó ló gbé ọ lọ ta ló sanwó ẹ̀ Allahu azza wa jal ló fẹ́ yàwó fún mi ọmọ ní kọ́bọ̀ ń jọ yìí ẹnìkan mà lọ́ọ́ da owó lẹ̀ bọ́ ọ bá ṣàìmoore títí. masai mori sen to sori sio eleketa ko sakisi nta fe fun o won ka gbe awon pali pali wa pe zakati nu pali pali tan gbe wan gba ta doku elede aye re oda ba wa lokun bete re <laughs> en tori pe ko si komo

àmọ́ tí mo bá kọ̀ tẹ́lẹ̀ iná kọ̀ tẹ́lẹ̀ iná kọ̀ ọ dájú pé yọ dẹkùn rẹ̀ gbogbo owó tí ọba ti dá ẹ gbọ́dọ̀ zakat ẹnìkan gẹ́gẹ́ bí àwùjọ Yorùbá wa yìí náà nìsín ẹnu ń kún lóòótọ́ pé owó ló ṣe owó ló ṣe lónà bá kú jáde gan lọ́lọ́ ó ní ẹ máa bí léèrè bóun ìpìlẹ̀ owó yín lẹ́yìn náà bá gbogbo ayé ń sọ pé owó o bóun ìpìlẹ̀ owó ó ní ìyá mi mo ìyá rẹ̀ ló lò ìyá rẹ̀ ló lò ó wá kó zakatu àṣẹ́gbà Allah má jẹ́ ó ní tó ń gbẹ́ ló ń ṣe búrẹ́dì àti ìgbẹ́ tó máa ń ṣe ìyá báyìí ló máa kó jẹ àgbowó gbẹ a'udhu billahi minash shaitani rajim ẹ̀sẹ̀ mọ̀ pé nìsín ọkọjá wọn fẹ̀sùn kàyàn òun fúnra rẹ̀ lọ́fẹ̀ẹ́nu rẹ̀ ká ẹ gbọ́dọ̀ gbá o. nígbà tí à ń jẹ mí òun ni Allah bi léèrè ó bi wọn náà torí o ti gbowó burúkú ọ yẹ owó tán fẹ́ fún ọ sówó tán dáa ni àbí èso owó tán dáa àmọ́ èyí tí wọ́n máa ń pé gbogbo èèyàn sóògùn owó ilẹ̀ Yorùbá ló bàjẹ́ gbogbo ẹ̀ tó bá ti lówó oògùn owó náà ni a jẹ́ pé wọ́n náà ò ṣe kò tí ì jẹ́ títí ẹ̀ náà bá tó jẹ́ ó rí pé gbogbo ayé náà pé wọ́n náà ń kọ́ oògùn owó lọ sí i torí di eléyìí Allah yìí fún yàn lówó ńlẹ̀ Yorùbá ogun owó náà ni àwọn ò ní mánì débẹ̀ so Allah ló máa ń fún yàn lówó kò sí sí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí téèyàn lè dá láyé yìí tó lè fi lówó kódà tó bá yẹ kó ogun owó ló bá jẹ́ fún ọ Olúwa ló ní kó jẹ́ àmọ́ látara rẹ̀ ó sórí ibu torí di eléyìí gbogbo èèyàn àìkówó rẹ̀ halal ni. títí tá a fi mà dájú pé haram lówó yìí èyí tó bá hàn dájú wípé haram ni là nígbà o àmọ́ gbogbo èèyàn halal lówó wọn ó hàn dájú pé bàbá yọ ọtí lọ́tà tí fi ro èmi nídìí ẹ̀ mi fẹ́ máa mú rẹ lọ owó èlé ni ìní máa gbà ló fi ń sowó ìfẹ́ máa mú lọ ọmọ nǹkan owó nù bẹ́ẹ̀ ni àkọ́ àpò làá máa kọ owó kèé ṣe lọ́dọ̀ tèmi. owó burúkú akọ̀dànù làákọ̀ tó bá jẹ́ owó tó dání anabi sọ fún Umar radiyallahu anhu wọ́n ní gbogbogbò anabi máa fún Umar lówó yóò fún lówó yóò fún lówó ó wá ṣẹlẹ̀ pé Umar máa ń sọ fún anabi pé anabi sallallahu alayhi wa sallam ẹ bá fún ẹni tó ní bùkátà sówó ìjù mí lọ ṣe é mọ̀ pé kéèyàn kọ̀ọ̀kan. sọ́wọ́ ànábì kìí ṣe kọ́dá o kọ́dá wọ́n mọ̀ wá máa pé ẹ bá fẹ́ni tó ní bùkátà sí jù mí lọ kọ́ má jẹ́ pé mo gbà á láti dí ẹni tó ní bùkátà sí jù mí lọ lọ́wọ́ ànábì wa fún wa ní òfin kan ó ní gbogbo nǹkan kí nǹkan tó bá wá bọ̀ nínú owó ilé ayé yìí tó wá bọ̀ lẹ́ni tí ò jẹ́ pé o ti ń nàgà ọrùn sí kó tó wá bọ̀ kìí sì ṣe wọ́n ló ń sojú kòkòrò kó tì ọ́ lọ́wọ́ kó tó wá bọ̀ gbà á àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ gbà anábìíní gbà á kó lò ó àbí kó fi sẹ́lòmíì láǹfààní má wulẹ̀ sọ pé ẹfẹ́ni tó ní bùkátà sí jù mí lọ ìwọ ni kò fi gba ládá torí ẹ tó bá fún ọ lówó tó dáa ìwọ ò sì sojú kòkòrò rẹ̀ tẹ́lẹ̀ náà gbà á tó o bá bùkátà rẹ lórí ara rẹ ìwọ fẹni tó ní bùkátà sí jù ọ lọ ìwọ lọgbà ládà rẹ eléyìí jẹba àwọn bákan náà ẹni tí wọn bá fún ní zakat tó ń bá ti rí wípé owó tí ọ̀dà ẹ má gbà o ẹ sì bùkátà láti máa kà ẹ kàn sọ pé ẹ ní bùkátà tó ń bá wá fẹ́ àti gbọ́ húlẹ̀húlẹ̀ oníkọ́ fọ́ sí yín lẹ́nu kẹ́ ẹ fi gé jẹ. mo fún ọ lówó ọgbà àṣẹrù mi wà fún ọ lówó tì ẹ má bínú ẹ má bínú mi gbowó tí ọ̀dà mi gbowó tí ọ̀dà mẹbi sẹ́tẹ̀ǹsẹ̀ ni ẹ wá lẹ́yìn yọ zakat zakat kí lẹ́yìn yọ sẹ́rù zakat tán ni kí wọ́n máa yọ irú owó tán ni kí wọ́n máa yọ zakat ń bẹ̀rù sẹ́mi kó ń lọ wọ́ọ̀rọ̀ ọgbọ́n eléyìí jẹba wáyé o àti wàá yọ zakat wọn ní ìwọ tó fẹ́ gba zakat má fi wàdúwàdú gbá wọn kàn kó owó wá fún ó ti pọ̀ jù má gbà á pé wọn bá ní kọ gbà ń bẹ fílẹ̀ kẹlòmínú lè ra nfààní rẹ̀ má ṣe kó fún ọtọ pọ̀ nǹkan ní kọ gbà má gbàgbé pé zakat tọdún yìí wọ́n pè é kìí ṣe zakati tójúmọ́ yìí ojoojúmọ́ kọ́ ni wọ́n máa ń yọ zakati ó tún dọdún mi jẹ́ kí wọ́n tún fi sun aláìní mi kó nà ọgbà mẹ́jọ jẹ́ pé wọ́n nìkan lọ́wọ́ àgbà lágbàtàn tó ní sẹ́ǹkan kan kò fẹ́ lómi láti rí gbà kò dáa tá yọ zakati tán ó tún yẹ ká máa yọ zakati àtinúwá o sàárà àtinúwá ó yẹ ká máa ṣe jama à ń wá àti gba dáadáa lọ́dọ̀ Allah olùwà sì fi yé wa pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun dáadáa àwọn ẹ̀ lè rí o kó tó di wípé ẹ̀ ń nínú tẹ́ ẹ sí ẹ̀ lè rí sàrà àtinúwá kò yọ ẹnìkan lẹ̀ àtàwọn tó lówó débi zakat àtàwọn tí lówó débi zakat àwọn tó ní púpọ̀ àtàwọn tó ní díẹ̀ sàárà àti núwọ̀ ọ̀yọ́ ẹnìkan lẹ̀ torí pé ń ta nínà la fẹ́ nánú mo ní hundred naira mo sì ná twenty naira ńbẹ mo fi ran ẹnìkan lọ́wọ́ láti kò lè gbóyan lápá ẹ sì má fojú di tẹ̀ ń bá kan anabi ó ní kọ́bọ̀ ó kọ́bọ̀ borí ẹgbẹ̀rún náírà àfi ṣàpèjúwe owó tánàbì fi sọ̀rọ̀ ni àwọn sàhábà ni bóò ní kọ́bọ̀ kún ṣe borí ẹgbẹ̀rún náírà anabi sallallahu alayhi wa ni ẹni méjì lọ náwó sójú ọ̀nà Àlọ́ ẹni tó ná ẹgbẹ̀rún wọ́n wo bó ti ṣe jẹ́ sí gbogbo ohun tó ní wọ́n rí i pé kò wọ́n nǹkan kan nínú ohun tó ní ẹni tó wá ná kọ́bọ̀ ìdajì gbogbo ohun tó ní láyé lọ́nà torí rẹ̀ kọ́bọ̀ borí ẹgbẹ̀rún torí pé ìdajì dúkìá ó borí ẹni tó ná ìdá kan nínú ẹgbẹ̀rún dúkìá rẹ̀ torí ẹ̀ má fojú díntàn ná lópin ìgbà tó bá ti jẹ́ halal o lè tatara rẹ̀ rí ládá tó lérò dáadáa tó fọkàn sí lè ṣẹlẹ̀ sí ọ Olúwa ẹlẹ́dàá wa ó ní ká máa ná nínú tá a bá fẹ́ràn ẹ má nà ń tí ọ̀dá o. ẹ má náwó kówó wọn bẹ nínú àwọn tí wọn láwọn ṣe sàrà tó yẹ pé owó wọn ń pè lówó wọn máa ná o wọn ti ṣàdábàrú owó tó yẹ pé owó ìgbà ti wọ ibi wọn ń pa gbogbo owó ní òjì kó owó dán wọn nínú wọn owó burúkú ló ń ná o kan ṣe ó lè pé gbò kan ní á fowó ra ojú egbò ma sí ọfọfọ. yọ wá fún ẹnìkan lówó pé òun ti ta ẹni ń òun yẹn fún ẹ má náwó kówó má náwó burúkú fún yàn ó sì ń bẹ nínú owó owó tó ti súre sí i tó ti gbọ owó yìí ọmọ gbádùn mà èmi ni kọ́ ọmọ ròndù o kọ ọmọ ronú mi ń jókòó èmi náà ni bá ń lo èmi náà ó ti gbowó ọ̀ràn ní bá ń pariwo ní bá ń pariwo kàrímù ni ó kàrímù kàrímù ni ó kàrímù kí ni kàrímù fún ọ jẹ <laughs> torí dèrè ẹ má náwó kówó fún àwọn èèyàn owó tó dáa ìníkà ẹ máa ná nínú àdìsá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ta ni nínú yín ńlọ jẹ kó wọ àwọn ẹni tí ó jogun rẹ̀ lọ fẹ́ràn jù. anabi pin owó wa sọ́nà méjì báyìí owó tó jẹ́ tiẹ̀ nínú owó rẹ owó tàwọn tí ó jogún rẹ nínú owó rẹ èwo wa lọ fẹ́ràn jù gbogbo sọ dáhùn pé a kò sẹ́nìkan nu wa àfi kó jẹ́ pé owó tiẹ̀ tiẹ̀ ńlọ fẹ́ràn ju owó ẹni tí ó jogún rẹ lọ. tọ́ wa ni tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀. kẹ lọ mà ètò wa jówó tìyín tẹlẹ fẹ́ràn jù yún òun lè tẹ bá ná o sẹmọ ká ti náwó diṣẹ fún wa báyìí gbogbo wa àwọn owó kan wà tá à ná kálukú ọmọ bẹ̀rù láti ná kọba àjẹbẹ níjò ló ti jáde ẹ kàn yìí kọba àmọjẹbẹ níjò ló ti mú mílíkì kàn yìí. oníkọ́ lọ́ra mílíkì gbẹrẹfu tí wọ́n máa ń ṣe sínú ọ̀rá àwọn afọ. mílíkì tí ọ̀ràn máa róńdó ni bàbá àgbàlagbà fẹ́ mu ìyá àgbàlagbà fẹ́ mu fi lè rata lágolúgbà mẹ́jà ṣe máa ń ọwọ́ lọ dịkụ wọ́n ní torí pé àwọn èèyàn ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù òṣì ẹ sì rí kọ́ ọ̀pọ̀lọpọ̀ owó yìí tọ́ tí wọ́n fi kú wọ́n mọ àwọn bàbá kan báwọn tata wà ń bi tá a wà tẹ́lẹ̀ kẹ̀kẹ́ wọn máa gùn kẹ̀kẹ́ wọn máa gùn nílẹ̀ haúsá wọn yóò gùn kẹ̀kẹ́ láti Nasarawa <laughs> yóò gùn lọ sọ́jà tó bá tún ti pọ́n kó lọ́jà kẹ̀kẹ́ náà wọ́n gùn aṣọ́wó ń bẹ́ńlẹ̀ ó kú àwọn ọmọ kan gun mọ́tò tiwọn ni mọ́ọ̀ ni owó tá a jogún lọ́dọ̀ bàbá ni bàbá wáyé wá gun kẹ̀kẹ́. <laughs> torí pé ọ̀pọ̀lọpọ̀ é sàánú ara tiẹ̀ ara rẹ lọ́kọ̀ọ́kọ́ sàánú kó tó kàn ìyàwó àtọmọ gan ẹgbọ́n tí Ànábì sọ ni ibda bi nafsik thumma bi man ta'ul orí ara rẹ ni kó fi bẹ̀rẹ̀ kó tó kàn ìyàwó àtọmọ tó náwó lé lórí tọ́jú ara rẹ ẹ̀rí pa sàánú ara wa ẹ̀wù kan lẹ́nu mi máa gbé ká títí tó ṣe ìparí bí ọmọ skul kí ló dé táà ní wọ̀nù sáré ó sì ní orísìírísìí inú kọ́bọ́ọ̀dù àmọ́ tó bá wọ̀ ọkọ́ mọ́ pé àṣírí ti bò aláàjì pé àánú kòbó orí kòbó náà lọ́wà Allah ò ní lékún fún ṣẹjá sànú ara wa torí tá n bá ń wo ìta nínú àpàtì tá n bá ń wọ̀ tá n bá ń wọ̀ á tuntun tó dá mi ọkàn lásán aṣọ tó ṣe pé tá a bá kú ọmọ wo ò ní wọ̀ àwọn kan fi ṣe sàárà ìyá náà kékin ni àwọn bàbá bàbá ní máa wọlé yẹn ah, aṣọ ìdá bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rán kódà àwọn ò tí wọ̀rí bá àwọn ọmọ tó fa táwọn fi wọ̀ ẹjọ́ mélòó lẹ́yìn lè wọ̀nú aṣọ tí bàbá yín filẹ̀ ṣebí gbogbo ẹ̀ náà là á pàtì ẹgbẹ́ ṣòkòtò kẹ̀mbẹ̀ kìnnìkìnnì kan àwọn bàbá bàbá ibi wọn náà ti di bàbá bàbá ò ní fẹ́ wọ̀ Allahu Akbar torí di eléyìí ẹ jẹ́ ká máa owó tiwa lè tọ́ ọba náà jẹ́ntọ́ ma má jẹ haram múntọ́ da má mu haram wọ́sọ́tọ́ da má wà sọ́kasọ. agbára rẹ̀ kakọ kọ́lé kọ́lé jọ. wọ́n ní ilé mélòó la ànábì kọ́ ìwọ gẹ́gẹ́ bí ànábì torí pé ahun ni ẹ o kò fẹ́ kọ́lé gbélé háyà wàá tẹ́bàjẹ́ lọ́dọ̀ baba landlord kọ́lé agbára rẹ̀ kakọ ra nǹkan àgùn máa gùn nǹkan àgùn bí masíìnì ni bí mọ́tò ni Allah ọbọ má jẹ́ yọ ọjẹ́ ìyàwó ẹ má jẹ́ yọ ọjọ́ máa rẹ torí pé àwọn nísìnyí wọn náà ni wọn mọ̀ wọ́n wàá jọ jẹ́ pé nǹkan tó ọmọ rẹ rí lára ọmọ mi fi máa ṣiṣẹ́ bí ìyàwó rẹ ṣe rí tẹ́lómi ìyàwó níyàwó máa má bùkún wọn náà ń pé tó ń bá ṣe fẹ́rú kóun ó rámì rẹ̀ lára rẹ̀ torí ẹgbà tí anabi sọ̀rọ̀ gbéraga sọ́ábì kan wá ní èmi o ìmọ̀ wù mí pé kí n yarun orí mi kí n sì wọ́ sọ́tọ̀ da ṣé gbéraga náà wọ́n ń pè jamal ọba tó rẹwà ní allah ó nífẹ̀ẹ́ sí gbogbo ń rẹwà léyìn ò sínú gbéraga torí di jẹ abófisèyàn láǹfààní lójú ayé ẹ owó àwọn tí ó jogún rẹ lè tó bá ṣẹ́kù ètò bá ṣẹ́kù lówó àwọn tí ó jogún rẹ ẹlòmíì ń pa òbítíbitì owó lára dúkìá tó ní àmọ́ ẹ̀ ní rámì rẹ̀ lára rẹ̀ nǹkan kójọ fáwọn míì ni àwọn míì tí àwọn kójọ fún tí wọ́n bá tún lọ mórè yóò dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jogún àwọn bàbá màmá wọn wọ́n ń mórè ẹ̀rí pẹ́lómi nìsín ìgbà tán pín ogún ọmọ kan ó jogún five hundred million naira bàbá yẹn sì fi ọmọ púpọ̀ sílẹ̀ sáyé fún ọdún kan tán ti wá jogún tọmọkùnrin bá jogún five hundred million naira obìnrin á jogún two hundred and fifty million naira ọdún kan tí bàbá ti wá kú wọn á jókòó wọn ṣe mítìn wọn á ní ẹ ẹja máa rántí dádì pẹ̀lú àdúrà o máa rántí dádì pẹ̀lú àdúrà o ìsìn wá sí ọ̀pọ̀lọpọ̀ lè máa nu àgbẹ̀ dádì pẹ̀lú àdúrà actually táwọn bá ti kú kí ló tún kù à kí ni òkú ẹ̀yìn kan ni àwọn ọmọ tó ń kówó lẹ̀ fún nánu ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò láàánú òbí wọn ló láàánú ọmọ kò túmọ̀ sí dáná sun torí pé anabi sallallahu kò láwọn ọmọ òní mórí o anabi sallallahu alaihi wasallam wọn sọ fún Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọsàárẹ ọwọ àròkọ wọn bá bẹ́ẹ̀ lọ àmọ́ Allah wọ pa anabi wàá bẹ̀ wò ọwọ àni wà anabi sallallahu alaihi wasallam olówó ni olúwa sẹmi ní ìsìn níjọ ọmọbìnrin kan lọ kí lẹ rí sí kí n fi ìdajì dúkìá mi ṣe sàrà anabi ni rárá àbí ìdá méjì nu mẹ́ta anabi rara rárá ìdajì anabi ní rárá ọ̀dà ìdákanu mẹ́ta anabi ní ah ìdákanu mẹ́ta ìdákanu mẹ́ta náà pọ̀ o kó o fi àwọn ẹni tí ó jogún rẹ sílẹ̀ lólówó ó pé ju kó o fi wọ́n sílẹ̀ lọ láláì ní tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn kó o tún lè máa bá àwọn ọ̀gbọ́dọ̀ dáná sun dúkìá rẹ̀ torí pé àwọn ọmọ rẹ ní ó jogún rẹ̀ wọ́n sì lè má mọ òre kò sí wàhálà kó wọ́n má mà wọ́n fi jọ́ ni torí pé irú ọmọ náà irú bàbá lọ́mọ máa jẹ́ irú ìyá náà lọ́mọ máa jẹ́ má dáná sun dúkìá rẹ torí bàbá mi ká ni o ó ti rí pé ó ti gbó wá ní ilé tó ní lọrin ẹbọ ń ilé Ìbàdàn ẹbọ ń ilé Takí ẹbọ ń ètò àlékò ẹbọ ń bàbá kí lẹ fẹ́ fi gbọ́ ah, no wọ́n ní jẹ́yẹ bá jẹlẹ yóò gbé fo ìwà gẹ́gẹ́ bí ẹyẹ tó <laughs> ọ yẹ kẹ́ di lọ́nà torí pé ó ti fẹ́ kó ìjàmbá bá àwọn ọmọ nù tí ó bá jẹ́ pé bùkátà ìdójú àmì bí kápẹ́ ń sàárẹ̀ àwa arówó tọ́jú rẹ̀ ẹni tá a bá nínà lánàá wọ́n lè talé kún fi tọ́jú rẹ̀ báwọn ọmọ náà bá ta kúpà nítalé àtà o torí pé bàbá yìí lọ́lẹ́tọ̀ sówó rẹ̀ ju ẹlòmíì lọ́kó tó kú torí di eléyìí eléyìí jẹba anabi sallallahu alayhi wa sallam ó tún sọ yìí pé. inna sadaqata anabi sallallahu alayhi wa sallam ó ní man tasaddaqa bi'idli tamra min kasbin tayyib ẹnikẹ́ni tó bá mú dàbínù tó bá fi ṣe sàrà àmọ́ tó jẹ́ pé lọ́nà dáadáa lọ́gbà rówó rẹ̀ wala yas'adu ila Allahi illa at-tayyib kò sí nǹkan tí máa gúnkè lọ bá Allah àfi tó bá má fa inna Allaha yataqabbaluha bi yaminihi Allah ó gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ thumma yurabbiha li sahibiha Allah máa bọ̀ tọ́jú rẹ̀ kama yurabbi ahadukum fuluwwa gẹ́gẹ́ bọ́ kanu yìí sì máa ń tọ́jú ràkúnmí rẹ̀ kékeré hatta takuna mithla al-jabal sàrà yóò máa tóbi yóò máa tóbi yóò máa tóbi yóò fi tó òkè ńlá ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ná owó yín láti fi ṣe sàrà láti inú wá látàrọ owó tó dáa Olúwa máa bá yín tọ́jú rẹ̀ títí ládàá rẹ̀ ó fi di gèlè mà bẹ́ẹ̀ ni àwọn àdìsí wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń fi hàn pé ká máa ṣe sàrà láti inú wá anabi ni ma naqusat sadaqatun min mal sàrà àti ẹ bá ṣe kò dín dúkìá kù sàrà àti ẹ bá ṣe kò dín dúkìá kù ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ má mìkàn owó tẹ bá ná kò dín dúkìá yín kù ẹ rí i pé náà ṣá Yorùbá wọn ní iná òpè wọ́ tán ó lè jẹ́ pé náwó di ọtí ni o ó náwó láti náwó fáwọn eléré ó náwó fónílù síbẹ̀síbẹ̀ yóò bó ní iná òpè kówó ọtán owó kówó níná o báwo wá ni wọ́n tó ń yọ zakat báwo ni wọ́n tó ń ṣe sàrà kò pé kówó rẹ̀ ọtán nítorí pé owó tó ń ó tún fi ráàlì kún pàápàá jùlọ ẹni tí náwó rẹ̀ sọ́nà tó nínú gbogbo ojoojúmọ́ tilẹ̀ bá Allah máa ń sọ màláìkà méjì kalẹ̀ ọ̀kan máa sọ pé Allahumma a'ti munfiqan khalafa ìwọ Allah ẹni tí ń ná nínú tó fún máa fi mí rọ́pò fún wa a'ti mumsikan talafa ẹni tó wá wo wọ́n má tiẹ̀ tọkọ̀ láti na ìparun jọjẹ tiẹ̀ torí ẹ tẹ́ ti ń ná nínú tó lù wá fún yín ẹ ti pè fún kẹtún rí ọ̀tún ọ̀tún rí tẹ́ bá ti kùnà láti ná nínú tó lù wá fún yín ẹ̀yin náà lẹ pè fún àìní ẹ̀yin náà lẹ pè nítorí pé téèyàn ọba ti ná kò ní rí mi ọwọ́ ìtọ́ wà lọ́wọ́ rẹ náà ni ọ wà lọ́wọ́ rẹ omi ò ní dípò rẹ àmọ́ tó ná ó rí i pé tí ọ wà yóò ju ètò ọ̀nà lọ bólú wa ṣe máa ń bo àwọn èèyàn láṣìírí nù ìdí nù tó fi jẹ́ pé ibi tọkọ ọba ti máa sojú sí tó jẹ́ pé ìyàwó ní tọ́jú ilé ẹ rí i pé ìbùkún àti oríṣiríṣi ọ̀tún oore yóò máa ṣẹlẹ̀ sí ìyàwó àwọn ọmọ á pé ìyàwó ti gba Sunday ó gbé sátidé lọ́kọ lọ́wọ́ àwọn ọmọ sọ ní yorùbá lẹ́fù pó ti forí ọkọ gbá pààrọ̀ ó ti gba sòkò tó ń di rẹ̀ gbé yẹ̀rì sí gbogbo eléyìí ìyàwó ńgbà tó ń ti ná tọkọ ọ̀nà ọkọ náà ló pòṣì mára rẹ̀ òun náà lọ bàtara rẹ̀ jẹ́ ìyàwó ò ṣe nǹkan sí torí ẹ̀ téèyàn bá ti ń tọ́jú ilé téèyàn ń sojúṣe rẹ̀ dáadáa èèyàn ti pọ̀ jù ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún rí ọmọ wọlé àìmọye owó tá fẹ́ nẹ́tà ni tá a tiraka lọ wá ẹ rí i pé ńgbà tí irú ọjọ́ wọn bá tún fi padà nínú ọ̀sẹ̀ ẹ mọ̀ pé wòye ìjẹjọ́ ni mo sì fẹ́ ṣe nǹkan báyìí tipátipá mo fi ṣe ẹ wá wòye tó wà lọ́wọ́ mi báyìí aláàánú ni Allah tẹ́ ń bá ti ń ná nínú tó lúwa fún yín yóò máa fi mí rọ́pò ẹni ọ̀nà ẹni ọ̀fẹ́ mi torí pé tó o bá ná omi ọ̀bá wa bọ̀ ní tó ti mú ọmọ nà nínú tó lúwa fún ọ ò béèrè omi ni ẹni tí bá ti ń fẹ́ gbogbo ọ̀tún ọ̀tún rí máa ní ìtọ́wà lọ́wọ́ rẹ̀ ọwọ́ ni gbogbo owó tó bá ti dọ́dọ̀ rẹ̀ ó kì káàbọ̀ pé wò tún ṣe wàhálà mọ́ ò ní rọrùn má bákan náà òtútù ò ní mú ọ so gbogbo àwọn làásìgbò tí ń bówó pàdé ìwọ ti nísìmí báyìí ọba ti wọnú kóló yìí ò tún jáde mọ́ láyé ò ní o pé tíjọba náà bá gbé òfin kan jáde lójijì pò ń fẹ́ owó lọ gbogbo ètò òdì sílé. tọ́ǹgbọ́n àti kéèsí pé kí jẹjẹrẹ ọmọ bá jẹ́ ó rí pé gbogbo ẹ̀ ló kó jáde gẹ́gẹ́ ti ṣe rí nínú tọ́sẹ̀lẹ̀ kọjá one one thousand naira ẹgbẹ̀lẹ́gbẹ̀ làwọn kan dì síbì kan wọn kó gbogbo ẹ̀ jáde ó ti bu ó ti ikán ti mú mi. so torí di ẹlẹ́yìn ẹ máa ná kára yín ó fúyẹ́ olúwa ẹlẹ́dàá wọn nà lẹ́yìn náà lórí. wọ́n nílé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n pa àgùtàn. anabi wa ni kí wọ́n ha fáwọn èèyàn anabi wa dé wa ni kí lọ ṣẹ́kù nù àgùntàn yìí wọ́n ní apá rẹ̀ ni wọ́n ti pín apá nìkan ló apá náà la anabi sì fẹ́ràn jù lára àgùntàn anabi ni a gbogbo ẹ̀ náà lọ ṣẹ́kù gbogbo ẹ̀ náà lọ ṣẹ́kù apá nìkan ni ó ṣẹ́kù ìyẹn ni pọ́ yẹ ká ẹ ti fò náà tọrọ gbogbo ẹ̀ lọ ṣẹ́kù apá nìkan ni ó ìyẹn ni pọ́ yẹ ká ẹ ti fi apá náà ká ẹ ti fi tọrọ níbi tá ànábì wa lawọ́ dé ọwọ́ àlọ́ ń kọ́sí ànábì ìwọ́ yahun burúkú ẹni tí bá ń kọ́sí ànábì kò ní yahun ẹni tí bá ń ànábì yọ lawọ́ wọn lànàbì lawọ́ ju ìjì tí ń jà tí nǹkan kan ò lè dá dúró lọ wọn yìí béèrè nǹkan lọ́dọ̀ ànábì kọ́ má fún yàn ẹnìkan bú ànábì nígan aṣọ tókẹ́tìlẹ̀ ìjọ júmọ̀ àkọ́kọ́ tànàbì wà wọ̀ sọ abẹ́ kan bá rí aṣọ ìlọ́rùn ànábì wọ́n ànábì aṣọ yín wò mí <laughs> ẹ̀rọ kí tó wá pé ayé ìsìn à ẹni tí wọ́n bi léèrè gan-an nígbà tí ọ̀gbẹ́ni falágbáfù èèyàn kò fún ni pé ọ̀ wá bọ̀ <laughs> so ó ní aṣọ tẹ ìwọ́ wù mí ká tó wá pa àwọn ọmọ lẹ́yìn gbà kú ò ṣe lẹ́kọ̀ọ́ báyìí aha so ó ló wù òun lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì sì wọlé ọlọ́pàá rọ rẹ̀ ànábì ló tún bá a ká anabi gbélé lọ a sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà wa kóró ojú sí sàbẹ̀ yìí pé ìwà tó wọ̀ da tó sì mọ̀ pé anabi fẹ́ràn aṣọ yìí wọ́n bùn kò tí ì wọ̀ lẹ́ẹ̀mejì ìgbà àkọ́kọ́ tí ó wọ̀ náà nì kí ló dé ó ní kẹ́sì máa wọ nǹkan kése pé mi náà fẹ́ wọ̀ àmọ́ mọ̀ ń fẹ́ pé njọ́ tí mo bá kú ó ó fi wé mi láà pásọ tánàbí wọ̀ ni ni wọ́n fi wé mi la wọ́n ní njọ́ tó kú náà wọ́n sì wé ma la bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn àgùntàn tó pọ̀ ó kúnnà àfonúfojì ẹnìkan á dé kó anabi wọ́n fẹ́ gbogbo àgùntàn yìí anabi má kó lọ gbogbo ẹ má ṣe kàn subhanallah ó yà ọkùnrin lẹ́nu sẹ́mi kan ní dáwọ́ ló bí ọ̀kẹ́rẹ́ lọ́ba sì mú gíní bá ń da àwọn ẹran àwọn náà má sì ń tẹ̀lé ẹni kò ṣe káì ó sì fi dà wọ́n dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ pàtó wá débẹ̀ lánìí kí lẹ́yìn retí ti ẹgbà ìsìláàmù torí inna muhammadan yu'ti ata'a man la yakhsha al-faqr anabi máa bóyàn lẹ́bùn ní ìbúni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì ẹ tètè gba islam kẹ́yìn náà lè rí tiyín gbà gbogbo wọn gba islam ẹ anabi fi díẹ̀ ó fi ra púpọ̀ ẹ̀bùn kékeré tó fún gbogbo wọn sì gba islam ahun tí wọ́n jẹ́ kí islam tàn ká nítorí pé àláwọ́ ọ̀pọ̀lọpọ̀ kèfèrí wà tẹ́gbéyà ti ń jẹ́ five thousand náà ni tẹ́ bá fún five thousand ó ṣe tán láti gba islam ẹlòmíì tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ tẹlòmíì kéré síbẹ̀ tó bá yẹ kó a bá láwọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ya aláyàkókò nàkí tí ó wù wọ́n láti gbọ́ nípa islam yun wàhálà ọ̀pọ̀lọpọ̀ bá gba islam nítorí pé فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك àánú tó lù wá ṣe fún ọ ló jẹ́ kó lẹ̀ fún wa o tí o bá jẹ́ ẹni tó lé ní aláyàkókò nàkí gbogbo wọn sá fún ọ ni so eléyìí túmọ̀ sí pé káwa náà láwọ́ ẹjẹ́ ajẹ́ kí sàárọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ wa kò túmọ̀ sí pé ẹni tá a máa ṣe sàárà fún gbégbá bára lọ́wọ́ o torí sàárà ìtumọ̀ rẹ̀ ni mo fún ẹni tó ní bùkátà sówó lówó ìsìláàmù ò sì fẹ́ kéèyàn wá lọ gbégbá bára kọ́ máa ṣe bára ìsìláàmù ò kọ́ wa ká ṣe bára iṣẹ́ lànàbì ni ló fi ṣe wá lójú kòkòrò ká máa ṣe ló fi sọ pé má akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'amali yadihi fa inna nabiyyallahi Dawuda alayhi salam kana ẹnìkan ọjọ́ ń jẹ kan rí tó lóore fún bí ètò oògùn rẹ̀ pèsè fún torí pé anabi Allah Dáwúdà gangan anabi ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ní jẹ ìwé isa anabi ẹsẹ kan kpóròntù lásán ó wá fẹ́ ṣiṣẹ́ eléyìí túmọ̀ sí pé ìsìláàmù kọ́ wa ká ṣiṣẹ́ ìsìláàmù ó sì wá lójú kòkòrò ká mójútó ṣẹ́ wa kò síbi iṣẹ́ ó sì kéré tó nǹkan àpọ́nlé ni lójú àwọn ńlá ka yìí gbogbo ẹni tó bá fojú di ọ́ lórí iṣẹ́ rẹ tó ń ṣe tí ọ̀jẹ̀ ṣe haram kò gbọ́n ṣé kó máa jalè ni àbí kó máa fẹ́wọ́ eléyìí jẹba o torí ẹ ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn tí ó máa ṣe sàrà àfáláìní èwo ló wà dáa jù nínú sàrà wọ́n bi anabi sallallahu alayhi wa sallam ayyu sadaqati afdal èwo ló lọ́lá jù nínú sàrà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó wá ní anta sadaqa wa anta sahihun shahih èyí tó lọ́lá jù nínú sàrà òun náà ní kó máa ṣe sàrà nígbà tó lálàáfíà má jẹ́ ó dìgbà tó bá sàárè shahih nígbà tó bá jẹ́ olójú kòkòrò burúkú lórí owó tó fẹ́ràn owó bàjẹ́ ìgbà náà ní kó máa ṣe sàrà má dúró dìgbà tí tọwọ́ ti jábọ́ tẹsẹ̀ ti jábọ ikú ló kù tó ń retí wọ́n máa ṣe sàrà ìgbà tó ń bẹrù òṣì tó ń sin ran ní ìgbà náà ni kò máa ṣe sàrà lọ lára o tí ó fi wá di pé ẹ̀mí rẹ ti ń jáde ó ti wá dé gògóńgò ẹ̀mí ti dé gògóńgò báyìí láwọn sọ pé ẹfun lágbájá ní nǹkan báyìí ẹfun táwọn ní nǹkan <laughs> <laughs> wọ́n gan o ti lọ wọn kàn tí ì sin ọ ni má dúró dìgbà náà anábì ni má yọ ọ̀rọ̀ ẹ lẹ́nu nítorí pé wọ́n kọ́ de kánà lè fòlàn ó ti di ti lágbájá tẹ́lẹ̀ náà lílọ ni wọ́n lọ lílọ ni wọ́n lọ kò jẹ́ tiẹ̀ má torí ìgbà téèyàn ìgbà nǹkan là á ṣe nǹkan gbàtó lówó tó lálàáfíà tó ń bẹ̀rù òṣì ìgbà náà lọ yẹ kó yọ kó máa ṣe sàrà. ìgbà tó ṣe pé ọmọ ọ̀gbẹ́ à owó yìí ìgbà náà ni kò ṣe sàrà má lọ́la má básìkò jẹ́ jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí nínú àlàyé wa tá à ń bá lọ eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé àwọn nǹkan eléyìí tó jẹ́ zakati yíyọ fẹ́ni tí bá yọ nǹkan amójútó. níbi zakati gbígbà fẹ́ni tí bá ń gbà òun náà nìkan tí wọ́n mẹ́nubà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní. àwọn nǹkan ni tó sì jẹ́ pé tẹ́ni tí ó yọ zakat tó bá mójútó ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan níjọ tẹ́ni tó fowó ṣòfò lásán. àwọn nǹkan sì ni fẹ́ni tí bá ń gba zakat tó náà bá mójútó kọ̀kan ní wípé ọkàn gbowó lásán kò wúlò fún ọ kò sí tàbí ṣùgbọ́n pé ẹ̀sìn yìí àtọ̀dọ̀ Allahu ló ti wá ẹ̀sìn yìí Allahu azza wa jal gbogbo àwọn ẹ̀kọ́ tó sì kọ́ wa nínú ẹ̀ kọ̀kọ́ wa nítorí ká lè bá a gbọ́ ká máa fetí pàlàbà rẹ̀ ńṣe ló kọ́ wa láwọn ẹ̀kọ́ yìí ká lè bá a gbọ́ kó yé wa ká sì máa fi ṣèwà hù abẹ́ Allahu azza wa ràn wá lọ́wọ́ láti máa ṣàmúlò àwọn nǹkan tá à ń gbọ́ yé nínú ẹ̀sìn wa kó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tó ṣe é gbé àwíjàre iná ni tí wọ́n mà iná jẹ́ fún wọn lọ́la gbẹ̀ndàl kìyàmá kò ní jẹ́ ìbálẹ́jọ́ abẹ́ Allahu azza wa jal ní kọ̀kọ̀ àti ní gbangba kó ṣe wá lọ́kan nínú àwọn ẹrú rẹ̀ tòótọ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب